فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو فالله ọlọ́run ọba tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ òun náà la dúpẹ́ fún ọlọ́run ọba yìí la máa dúpẹ́ fún a sì máa wá tìlẹ́yìn rẹ̀ a máa wá ìṣọ́ ọlọ́run ọba ti àwọn abúlé mi wa ti àbúrò iṣẹ́ ọwọ́ wa ọ̀rẹ́ ní tọ́lọ́run bá fọ́ nẹ̀mọ̀ òun yóò máa jẹ́ ní náà kò sẹ́ni tó lọ́nà gbẹ̀yìn tọ́lọ́run bá sìn lọ́nà sẹ́ni kan tó lè fọ̀nà mọ́ mo ti ń jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọsìn lòdù àyàfi ọlọ́run lọ́sùn ọlọ́run ọba yìí sorogún fún un. mo dẹ̀ ń jẹ́rìí pé àlebà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ọba ni. اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أدوك فعلا وبارك على إليتي أمواري يقاري رمضان gẹ́gẹ́ bíi ó sì wá ń ọ̀rọ̀ àwọn ẹni ìṣáájú tó ti lọ mẹ́sàlám ò tiẹ̀ sí ìdégbà yẹn ọ̀rọ̀ náà ní hikima ọ̀pọ̀ ọ̀nà ẹni pé kullu aatin qarib wa kullu qaribin qad mada gbogbo ohun tá a bá sọ yìí pé ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó súnmọ́ náà gbogbo ohun tó bá dẹ̀ ti súnmọ́. ó ti lọ. a rí fáwọn náà nìyí níbi oṣù kan sẹ́yìn asọ́pá ń àtọ́yẹ ká gbà pé lọ. rọmọdán náà wá nìyí tá à ń retí o òun ló ti wá ló ti lọ kódà wọn fẹ́ẹ́ bí ẹni pé kò tiẹ̀ wá rárá. wàhálà kàkà dúnìyà wọ́n jọ ayé kálukú wa náà bá a ṣe wáyé tọ́jọ́ pa ń lò gbà yìí kágbà pa ti lọ asúmọ́ká lọ adẹ̀ ti lọ kọ́dà kú ò báyìí àwọn èèyàn ó sì tún fẹ́ máa sàní ẹ̀jẹ̀ ìfẹ́ ẹ̀sìn ní lágbájá lórílẹ̀ yìí rí. àwọn afáwa ní àwọn ànẹ́bí ọlọ́run wọ́n ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà lọ́nà ọgọ́rùn-ún àti mẹ́rìnlélógún one hundred and twenty four thousand èwo la bá nu kódà tí gbàgbé èèyàn ọba kẹlẹ̀ mo téèyàn sọ náà ní pé sẹ́ẹ̀ pa wa ẹ̀sìn ni wọ́n wá bí wọ́n ní o ti padà rí nìyẹn o àwọn àlejò pé ọmọdán ló ti lọ bí wọ́n náà ti ń gbáyé tọ́jọ́ bí ikú ń gbáyé bẹ́ẹ̀ náà ló ó tún padà kú àwọn èèyàn tiẹ̀ nímọ̀ bó wá wọ́n sì máa sàríyànjiyàn yìí pé sósì lórílẹ̀ yìí adúpẹ́ fọlọ́n. ọlọ́run dákun ṣe wá lẹ́nu tí ó forí jì pẹ̀lú rọmọdán tá a gbà ó sì ṣe wá nǹkan gba àwọn ibi èyí ipa ti síwọ́ níbẹ̀ bífọ́ rọmọdán ọlọ́mọdé lè padà sí ọjà lè máa ṣe dáadáa lọ nítorí àpẹẹrẹ dáàbì mọ̀ wípé ọlọ́run bá gba rọmọdán lọ́wọ́ wa òní rí dáadáa ṣe téèyàn bá ti rí dáadáa ṣe ń tọ̀ ń kó tètè jẹ́ rẹ̀ lójú ẹ̀rí ṣíṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala òun bá ọ̀gá ni hasanatu ba'daha ṣe dada tó wá lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ náà ní sẹ́yà ẹni wọ́n fẹ́ bí lóyún tí ò ní yìgì ẹ̀wọ̀n pa ìdá ló ni di di kan bẹ́ẹ̀ náà dáadáa ọlọ́run kún gba rọmọdán náà gba alẹ́sìn fún wa àwọn tá a ti ń gbà tó fìyàmù àtàwọn sádàkà tá a ṣe. báyìí àwọn padà sí wa lẹ́yìn rọmọdán ní ọjọ́ òní kí ló ní dẹ́rẹ́ láti abáni ahadis ní àti ọjọ́ kẹfà yọmọlẹ́jọ́wá a nínú oṣù Shawwal fourteen thirty five asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. báyìí a padà sí bìtìrà wa adabul mufrad eléyìí tí adadó láti lè ṣe àtúnyẹ̀wò àwọn àyà àti náà lọ́kọ̀ọ́ àná nínú Ramadan dídá akéwúdé òun náà ni ẹ ká mọ̀ pé ìgbà ìlà fẹ́ kàn tó lọ. àwọn wo la ní tíra tá máa ń bá wa lọ wọn la ìyá tó ń bọ́ mẹ́ẹ̀.

àyìn náà wà sọ̀nà ẹ̀ mọ́ náà ni. ẹni àìláì àbàdàn ìyẹn máa ń lo pẹ́ńsù ni ẹ̀ ń fi máàkì ẹ̀ ẹ̀ lè ta dé ni. lèyàn fi fẹ́ǹsù máàkì. onídìí tọ̀sídìí láàkì náírà wọ́n tẹ̀kẹ̀lẹ̀. ọ ẹ mọ bẹ náà wọ́n tẹ̀lé lágbọ́dọ̀ kà ọ̀rọ̀ yẹn dá mi lójú dáadáa àfi kà ní ọmọ mẹ́ta náà lágbó mọ́mọ́ kàkà yìí lọ́dẹ yìí. So. الباب الثالث والأربعون <clears throat> باب فل من عال ابنته المردودة المردودة أنا حدثني عبد الله بن صالح قال حدثني موسى بن علي عن نبيه أن النبي صلى الله عليه وسلم قال قال لسراقة لسراقة بن جعشم على أدلك على أعظم صدقة أو من أعظم الصدقة قال بلى يا رسول الله قال لابنتك مردودة مردودة إليك ليس لها كاتب غيرك. آه ojú ọ̀nà tó fẹ́ sọ nípa ẹni tó bá tọ́jú ọmọbìnrin rẹ̀ alimariduda èyí tó yẹ pé wọ́n dá padà sọ́dọ̀ ẹ̀ abdullahi ibn sọọlẹ onye ní musa bin ali ládùúgbò bàbá rẹ̀ pé sallallahu alayhi wa sallam ó sọ fún sùràkọ bin jọ́sùm jọ́sùm ó ní ọwọ́ ajé kí n tọ́ka ẹ sí àádọ́mi sọ́dà fi ẹ̀rí wọn ni arákùnrin wa sọ pé báyìí la ya Rasulullah ó ní bẹ́ẹ̀ ni rẹ̀ òjíṣẹ́ ọlọ́run mo fẹ́ mọ̀ àwọn àdúrà yìí pé ibnatuka mardudatan ilayka laysa ọmọbìnrin rẹ ẹ̀wọ̀n padà sọ́dọ̀ rẹ ni lóye pé kò tó tún lè fún jẹ. ju wọn náà lọ. wọ́n ní ìtumọ̀ mọ̀rìndúdà yẹn ni pé subhanallah ọmọbìnrin yẹn ó ti dàgbà èèyàn lè yẹn bí o ṣùgbọ́n ọkọ rẹ̀ kọ̀ lẹ́. ọtí ẹgbẹ́ táwọn Yorùbá náà máa ń sọ yìí pé tí wọ́n lé ọmọ burúkú fẹ́kùn pa ni. àwọn pé àfẹ́yìn ẹsẹ̀ rẹ wọ́n ah, ti ṣẹlẹ̀ náà lóòótọ́ yálé ìtẹ̀lẹ̀ hadith báyìí pé hadith yẹn lọ gbádùn ni ọ̀bádà ṣùgbọ́n bí yẹn ti ń wò ó. díẹ̀díẹ̀ yìí ọjọ́ pé hadith yẹn ọ̀gbádùn. wọ́n ní sàárà tó tóbi ni òun ni ọmọbìnrin ẹ tó bí tọ́pẹ́ wa kọ́lẹ̀ ọ̀há sẹ́lómi tó máa ṣe kí ni o tó máa fún wọn náà lọ sàárà tó tóbi ọmọbìnrin ẹ ó ti lé fún ọmọbìnrin wa kò sí dání ni tọwọ́bìnrin tí wọ́n bá fà kalẹ̀ kò ṣe é dáa nìyẹn ẹ̀rí pé àwọn bàbá náà máa ń sọ wọ́n ní ilé ọkọ ilé ẹ̀kọ́ ni àwòtì tí wọ́n bá sì wòtì nílé bàbá ni wọ́n bá ń dá padà sílé ọkọ wọ́n bá ti á di pé pa ọkọ ní òtún wá ka tó fi tún gba dáadáa àyà pé kò wúlò nìyẹn ṣùgbọ́n yálẹ́ ìtàlẹ́ hadith láti fi bá gbádùn ni kò bá dẹ̀ tẹ̀ wá dáa ṣùgbọ́n kò gbádùn. àdéhùn náà ní pé onye ní ẹsẹ̀ ètò tóbi jù nù sàárà ó òjijì ọlọ́mọ ọbẹ̀ gbé oníbẹ̀ ni ìbùnẹ́tùkà mọ̀rìndú dàtàn ìlẹ́yìn ọmọ ẹ tí wọ́n dá padà sọ́dọ̀ ẹ pẹ̀lú ọkọ̀ ẹ kọ́lẹ̀ ọ̀wá sì rọ́kọ̀ mí ìfẹ́ ń tó ń fún jẹ ọ̀nà Ali ibn Rabah yẹn wọ́n ní kò gbọ́ hadith lọ́dọ̀ Suraqa wọ́n ní ká lọ wo tíra lọ́n pè ní Misbahu Zujaja àti Tuhfatu Tahsin tàbá tó lọ wo as-silsilatu ad-da'ifa lil-allamati Nasiruddin al-Albani rahimahullah àtúnkàn nínú ẹ̀ wípé hadith yìí ń kọ́ da'if ni. mọ́ bá lálàáfíà ni àbáníkà máa ọmọ ẹ̀kẹ́ ká dìde bá ti gbà lára kìí ṣe pé àlọ́ pé yàrá ẹ̀ ń bẹ́ ńlẹ̀ káwọn náà bò láti ṣe kíni láti da padà sílé ọkọ tí yẹn máa ṣàtúnṣe láàrin wọn tó bá ṣe tún ṣe òmí ò ṣe tún ṣe o ọba lọ fẹ́ lọ fi pa yẹn jú ẹ̀ wọn ò wulẹ̀ níjẹ́ o sinmi ni obìnrin mi ìtọ́lọ́run bá ti kádàrá pé òní gbélé ọkọ àárọ̀ ilé ọkọ ọ̀sán ní ògbé kọ̀sọ́gbọ́n tẹ fẹ́ dá sí ẹ bá yí kí títí fáá níbi pẹlẹbẹ lọbẹ ṣùgbọ́n òun gbọ́ búburú lẹ́nu àfáàní kì í ṣe ńlá bọ́ rẹ̀ èyàn ní o ti di pé kò sọ́nà ń bí a máa ṣe bí ẹni kọ́nà wà mẹ́ a máa bù ní sùúrù tọ́lá ò ní sọ fún yí pé filẹ̀ sọ́kọ̀ ọ̀fẹ́ mọ́ sọ́kọ̀ ọ̀fẹ́ ó sì ní sùúrù náà ni à tọ́ba ti á di pé yẹn tí wọ́n kọjú dá àfa àti sọ pé àfa kẹ́sì fẹ́ ẹ ọ pé ọ̀hún fẹ́ kéèyàn sinmi ìsìpẹ́ ni nínú ìgbà irú ẹ̀yin àfa yìí ẹ lè fẹ́ràn obìnrin yẹn irú yìí gan-an lẹ́lẹ̀ mójútó dáadáa. sọ̀rọ̀ ẹ̀yin ò ní sùúrù rẹ̀ mọ̀ pẹ́yìn kéwù. sọ́wọ́ bá ti ń dì bẹ́ẹ̀ lèyìn òbí tètè ọ̀fìn ẹ̀ pé ṣàfà rẹ̀ yẹn àti ju tí ń wọ̀ ni. ààrẹ ti gẹ̀ẹ́dì èyàn tètè rọra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ̀rí sọ ẹgbẹ́ hadith yẹn gbádùn ni àbá ní tọ́ bá ti lé agbára láyè ṣùgbọ́n hadith yẹn ò gbádùn ká gbìyànjú ká ṣàtúnṣe tó bá gba tútù ṣe. torí pípọ̀ nu àwa máa ń lérò tọ́láàkì sórí burú ọba jórí burú sórí àti sọ̀kalẹ̀ lórí ẹ̀ ẹ̀rí ẹ wò sí àwọn àyà àtìtọ́ sọ̀rọ̀ nípa tọ́láàkì ní sọ́ọ̀tù bá kọ́rọ̀ kẹtù àtúwákẹ̀dé yóò odidi di sọ́ọ̀tù tọ́láàkì níbẹ̀ ni ó ti máa yé wa pé hadith tá a máa ń kà yẹn halali ilallahi ọ̀dà múnkárù làwọn àfa àgbẹ̀ àdéhùn múnkárù àwọn àgbẹ̀ múnkárù omi ẹ̀gbẹ́ náà gbà dé tiwa ní problem ìtumọ̀ múnkárù yẹn bẹ́ẹ̀ tún kọ́kẹ́kọ́ o ọ̀rẹ́ ẹni tó gbà dé tiẹ̀ ó ní ṣòro kì í ṣẹni tá a lè gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ni wọ́n ti ń pè ní múnkárù àdéhùn yẹn ò fi dí rárá àdéhùn yẹn ò fi dí ẹlòmíì yọ máa lọ yẹjú nǹkan ẹni ẹni sọ pé ìyàwó òun ti sìn náà kó sì á ní kó sì fẹ́ náà wá àbá ẹ̀yin náà fẹ́ oníjàlè oníwọlé ológun oníjàde fòfòfò káàkiri òun dẹ̀ sì kọ̀rẹ́kì ẹ̀ kó gbọ́. wọ́n á ní à ní o aláàlẹ̀ àti ìdọ̀yìn fún ló fi ń sẹ̀rí àdéhùn tí ò gbádùn ẹ pa ní ká máa kọra wálẹ̀ ṣùgbọ́n tí ọba ti wọ̀ ẹ̀ di pé wọn á níjà fún oṣù wọn níjà fún ọgbádùn. tọ́ wọ́n á yẹ pé yẹn náà torí ẹni tọ́lọ́run ti kọ́ pé ilé ọkọ ọ̀sán ní ó kọ̀sọ́gbọ́n tẹ́ lè dá ọkọ àárọ̀ ló máa máa gbé àbọ̀kọ ọ̀rọ̀ lẹ́ kọ̀sọ́gbọ́n tẹ́ ó ọkọ alẹ́ kọ̀sọ́gbọ́n tẹ́ tẹ́ sì máa pinnu pé à ìyẹn kan náà òun àwọn máa wí bẹ́ẹ̀ hmm, ọ̀rọ̀ pálapàla tó àbí ó sì rẹ rí ó ní òun ọ̀sáfì ọmọ náà ni òsì bímọjọ mẹyọ kan lọ gbọ́n lọ́wọ́ àdá sórí àgọ́ sọ́rọ̀ rẹ̀ ọ̀dẹ̀ sì nídìí ọkùnrin ọmọ abalẹ̀ jẹ́ hmm, o èyí tá a ké nu tẹ̀síìrì yẹn ó wáyé pé ìyẹn lè ní farada rẹ̀ pẹ̀lú ọmọ kan náà tí ó ṣe ní ojú kan pa ojú kan rèé wọ́n sọ èèyàn ọ̀tẹ́ rẹ̀ bí ọlọmọ kan wọ́n ń jẹ́ ńta ó lè nínú wọn ọmọ ń jà ọmọ kan náà ló sì bí nígbà mí sì ní tó ológun náà kan ó lè mú délé ológun náà bíi ó lè dá sómi orí ọmọ ìyẹn ọwọ́ àwọ̀ àbàjẹ́ tó lágbára wọn lẹ́nìkan ń gbé dọ́là bọ̀ ó bá ní accident wọn wà nù sọ̀rọ̀ wọn sọ pé officer please help me ní sọ bẹ́ẹ̀ kọ̀sádà wọ́n sá kó owó yẹn ẹnìyẹn fi kúkú gbóná yẹn tí wọ́n sì lè sànù rẹ̀ wọ́n á kó àwọn dọ́là yẹn lọ ọ̀rẹ́ mọ́ wí ń bẹ́ ọkọ̀ lè gogoro ń bẹ́ẹ̀. àwọn ọlọ́ọ̀rẹ́ ìbò mẹ́ hànàlà nígbà tó lọ́wọ́ ọba àlejò ọlágbé bíi ti ṣe dé àwọn ọlọ́ọ̀rẹ́ ìbò ní kó lọ́ọ́ pàdé wọn ẹni tó ṣẹlẹ̀ sí gan ló dìídì pètè yẹn fáwọn ọ̀kan náà àwọn ọmọ wa ẹni tó ṣẹlẹ̀ sí gangan wọ́n ń kọjá lọ ọlọ́pàá dá wọn tó ló ń béèrè ohun tí ò ní rẹ̀ ẹ́ lè yọ̀ dá nǹkan kan ojú tàwa ti rí òun àwọn sì lé ìbòdé wọn lọ pàdé àwọn bíi méjì tó ń tilé ìwọ gbogbo wọn rọra àwọn dáná pàdé yá àtẹ̀yí tó wà nílé lọ́mọ tó ṣe pé wọ́n bí ń gbà wọn ti ní dúkìá gbogbo wọn kó náà kọ̀ báyìí parẹ́ sọ́nà àti ìyàwó olùsì gbogbo ẹ̀ ọba fi gbogbo ilé padà jóná ilé tó fowó kọ́ ọba fi tó ní a ah, ọlọ́run ṣe ibi tó lúgọ̀dì wọ̀nyí òun ṣe bó ti lọ òun ti ṣe gbé ni àbí kò sí àfigbé òun kẹrin wà ń pè tàn yẹn ẹni tí wọn jọwọ kàn yẹn sí àwọn eléyìí ọmọ mẹmẹ ni ń tójú àwọn rí àwọn gbọ́dọ̀ tó ṣe rẹ wọn láyé àwọn. nǹkan tó wá kù fún òun ni nǹkan tó yẹ pé ń bẹ fún kó tó di pé wọn jalè sí wọn jà gbogbo nǹkan tó fowó dúkìá burúkú yẹn kó jẹ gbogbo ẹ pátá lọlọ. ẹ̀rí lógun lẹ́kan lè mú délé lógun lẹ́mẹ́jọ délé kó sómi wọn ká bí kọ́pọ̀ yẹn ló fi ń da púpọ̀ jù wọn á bí mẹyọ kan ọkọ wa fa ọ̀kàlẹ̀ wa ní tọ̀ ìwọ sí mi ìwọ ni o yẹn lè fèrè yẹn lẹ bàbá bẹ́ẹ̀ títí lọ́ba tí lóhùn ọ̀gbà mọ́ ọgbọ́n ò lára rẹ dá sí lọ́wọ́ tá a sí ìwọ́n jọ tàwọn ọmọlá ọ̀rọ̀ haúsá ọ̀rọ̀ tàláàkì ọ̀gá ọmọlá máa dùn kíní kan ó ti kọ̀ òfin tó ka àwọn pẹ̀lú kíní ọ̀fẹ́ lánàá yóò sì kọ́ lónìí ṣe ti bímọ́lá nìyẹn ṣùgbọ́n èyí tó bá ti dójú ẹ̀ ká tún máa wà ọmọ nínú nǹkan táwọn èyí sáà fẹ́ àìsí ẹ̀ fẹ́ gbà yóò bẹ́ẹ̀ fẹ́ gbà lóòótọ́ títọ̀ lákòó bá ṣẹlẹ̀ ìṣìkà ló máa ń tẹ̀lé àwọn ìṣìkà láti máa ń tẹ̀lé rírẹ ọmọ yóò wọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀ máa ń wọ́ àìsá bá àrọ́gbọ̀n rẹ̀ dá àfi tọ́lọ́run fẹ́ lókun ìmọ̀lẹ̀ gẹ́gẹ́ tó bá kú ńkọ́ ìlà abẹ́ parẹ̀ ẹni tọ́lọ́ bá sọ pé yóò jẹ yẹn á jẹ yẹn ni agbára sẹ̀rí ọ̀fẹ́ kí yẹn lo ìgbésí ayé fún pínpín pé àbó ah, mo jáwé di àga ẹ̀sìn yìí náà ni o ah, mọ ìjà àlọ́ lọ́wọ́ fi dín ní mi kárọ̀ jù ọlọ́wọ́ fi kẹ́kẹ́ sí ní Islam ìdáhùn pé ìṣòro ni o ah, gba àwọn àṣọ pé ká má kọ̀ra wálẹ̀ wọn là á fẹ́ dá àfáàsì tó ń bá ti rí báyìí ló máa ń bí òun tó ń bá tiẹ̀ ti rí báyìí ló máa ń bí òun òun yìí tiẹ̀ fẹ́ rí gan ẹ̀ pé nǹkan yẹn ti wọ́ọ̀sì ni lágbẹ̀ẹ́ ẹ̀yìn wulẹ̀ ń bẹ̀bẹ̀ náà ni. ẹ̀mí mi ti yọ ẹ̀rí pé àwọn Yorùbá náà ẹ̀dẹ̀ máa ń sọ kíní yìí ń wù mí bákan náà ló ti jọ rí àsìkò tí di jọ́ mẹ́ẹ̀ẹ́dógún wù mí yẹn náà ọ ma àjẹ́ o kò wù mí yẹn náà lé dá sí olófin pé táwa bá lọ parí ìjà láàrin láyà ìwọ náà máa yẹn ọba ń fà títí yìí òní àwọn òní gbà èmi a máa fi lé fún ọ wípé ó sì lè yá wípé bẹ́ẹ̀ sì ń yí ipò tí ń dàrú dàpọ̀ yìí bẹ́ẹ̀ sì máa dàrú dàpọ̀ ní ìtẹ́ẹ̀fì di arúgbó kù jọ láàrin ara yín ní wọ́n bá di arúgbó ẹ̀ máa ń rẹ̀ wọ́n. ó lè lè jásí pé rúwa yìí ká dá sí o ẹnìkan kí o tiẹ̀ ní padà dá sí mọ́ lẹ́ẹ̀bà tún dọ́gbọ́n máa kọlù ara yín lábẹ́lẹ̀ nígbà tọ́lọ́wọ́n sọ pé ìbáṣepọ̀ yẹn ti tán ó sì lè jẹ́ lómi ni ó tún wá wá láwọn ó ó sì lè jáde pé tá a bá sọ ọ́ bá a ti ń sọ yìí náà ee hmm, nígbà ọlọ́run bá sọ pé ẹ̀pìn gàrí nìkan sọ́gbọ́n tẹ̀ fẹ́ dàsí àti kó débi ti ń lọ wọn náà dọ̀gbọ́n máa fi léyìn ẹ̀ lé lọ́dún yìí tó ní máa sọ pé òun pàṣẹ pé àtàbà ah, ti débẹ̀ yọ ọ̀yẹn jù ni àwọn èèyàn fi tipa sọ àwọn èèyàn pọ̀ gbogbo ti padà rújú àpérò ẹ̀ ní ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́gbẹ́ káàkiri ẹni tí wọn ò nífẹ̀ẹ́ ara wọn sùn wọn ọ̀kan náà ọmọ ìyá wa lẹ́kọ̀ọ́ máa bá sún náà ni wọ́n nígbà táwọn fi wà láàrin àwọn ẹlẹ́gbẹ́ wọ́n fẹ́ yàwó kan fáwọn ẹ mọ̀ pé sèṣì tiwọn nìyẹn wọ́n máa fi fún yẹn wọ́n máa fi fún yẹn lókun ẹni wọ́n bá fara dẹgbẹ́ dáadáa wọ́n á wá yàwó ọlọ́run la wa ọlọ́run ló ní káwa ti fẹ́ yàwó tó kó sáàrin wọn ìjẹ̀gbọ́n tá a bá kẹ̀ ní lọ ọlọ́run yẹn èyí tá a fẹ́ sọ pé a fẹ́ ṣe báyìí ọlọ́run ọba àlejò alákàkẹ́ padà là ní níbẹ̀ kọ́ ìyẹn ọba mọ ohun tí fúlàní ń pè níbú ẹ̀ torí ìsọwọ́ tí wọ́n ti rí àwọn tí wọ́n fi rí àwọn obìnrin yẹn ìyẹn sì lè má fẹ́ ti obì èdè yìí sì lè ti súnà tí ọba fẹ́ lù obì á lè lù súnà náà ẹ̀rí ìṣesí tí wọ́n ní wọ́n lè wò pẹ́ nìyí òun lágbọ́ yìí ṣe déédéé lágbájá báyìí pọ̀ ọmọ yẹn náà èyí ni wọ́n fẹ́ fún ìyàwó àkọ́kọ́ yẹn kò sí ọ̀lẹ́ àgbà tá a fà padà kọ́ o tí wọ́n bá jókòó tí wọ́n sọ títí lónìí òun ò lẹ́kẹ̀ẹ́ látàárọ̀ ọjọ́ wọ́n dà wọn pọ̀ ní kò sífẹ̀ẹ́ ẹ ó ti bímọ ọ̀rọ̀ ọmọ lèyí tó wà nílẹ̀ yìí mo ní lẹ́kẹ̀ẹ́ yẹn látàárọ̀ ọjọ́ wọ́n so wá pọ̀ ní pé ká sáfẹ́ ra wa pé ẹni tó ń gbọ́dọ̀ fẹ́ nìyẹn pé àgbọ́yé àwọn kẹ̀kẹ́

ọmọ ẹ tí wọ́n dá padà sọ́dọ̀ ẹ̀ nígbà tó ọkọ ẹ fà kalẹ̀ ọkọ ẹ ti kọ. ọ wá dá padà sọ́dọ̀ ẹ̀ lẹ́yìn sálẹ́hà kò dẹ̀ sí rẹ́ tó máa fún jẹ ju wọn náà lọ sádàkà ló ń ṣe. káàdì sì bá tẹ̀ dọ̀yìn ẹ̀jẹ̀ afọgbọ́n ṣe o tún wọn rẹ̀ dà o ẹ̀rí kí wọ́n lọ gbé wọ̀nyí lọ́mọ wú fẹ́kùn pa ọkọ fà kalẹ̀ kò dẹ̀ tó máa máa láburú lè ṣẹlẹ̀ o tọ́ba lò nígbà láyé wọ́n lè do ní palapala tàbí pé mọ́nà hadithi yìí ó sì mú náà kàtẹ́ ní ìtumọ̀ abẹ́ gbólóhùn rẹ̀ ńkọ́ olè gẹ́gẹ́ bí wọ́n ti mú sánẹ́ẹ̀tì yẹn wá. ẹ wá rí hadithi tó tún tẹ̀lé yìí náà ìyẹn náà tún òun náà tún lẹ̀ ọ̀nà hadathana Bishr. قال أخبرني عبد الله قال أخبرنا موسى قال سمعت أبي عن سراقة بن يوسف أن رسول الله صلى الله عليه وسلم قال يا سراقة مثلنا. آه. wọ́n nírú bí a ti wí tà àkọ́kọ́ yẹn náà ni bẹ́sẹ̀ ó ní Abdullahi fún wa nírò ó ní Musa fún wa nírò pé mo gbọ́ bàbá mi tó mú ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Suraqa bun Juhshum pípọ̀ jíjẹ́ ọ̀rọ̀ sọ̀sẹ́lẹ̀ ọ̀sán pé ìrẹ́ Suraqa

حدثنا بقية عن زحير عن خالد يعني من سدام بن المعد قبل أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ما أطعمت نفسك فهو لك صدقه وما أطعمت ولدك فهو لك صدقه وما أطعمت زوجك فهو لك صدقه وما أطعمت خادمك فهو لك صدقه إليه لا لا في عندي أنا حيوات بن شريح ọwí hadithi fún wa yìí pé ọ sọ fún wa látọ̀dọ̀ bàhírù khalid anilmikidam bunu maadi karib olóhùn gbòòjì ọ ọlọ́run sọ́lá ti ń sọ fi bọ́ra rẹ̀ sàrà ló jẹ́ fún ẹ̀rí yorùbá náà máa ń sọ yìí ara aráalé ahun ọ̀gbádùn ahun ahun ní ààrẹ lè máa lọ

a lọ sọ́dọ̀ àwọn mọ́là a lọ ra aṣọ fún ọ̀rẹ́ náírà aṣọ ń darí kódà ó ti ó kó sí wàhálà gan-an mo dọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ni pé tó bá <clears throat> sì fún yẹn rí orí yẹn lára ẹ̀ <clears throat> àwọn sọsọlárí asaro sọfọra orípa bíi yẹlò níbi àgbọn rẹ̀ ẹ ọfìyàn pé ewu ti wà níbi àgbọn afọ abdulrahman bin awf ọwọ akùn okùn ní yẹlò àwọn sọsọlárí sọ pé ewúrẹ́ lẹ́yìn oníbẹ̀ ni òun sì gbéyàwó náà irú irú abdulrahman ló ti gbéyàwó àwọn náà ìgbà fún ìyá ká lórí pa kó kárí orí pa yẹn ń Ah, lọ́wọ́ ṣe wàlímà pẹ́rín àpèjẹ ìyàwó kódà bí òní ju ṣáà lọ kéèyàn bá tiẹ̀ níyẹn mọ̀ kéèyàn ò ní ṣùgbọ́n sì wà yóò lọ fẹ́ lò láyé arákùnrin oko rẹ̀ sí wàhálà náwó wọṣọ tó da kó wọ bàtà tó da tó bá lágbára àti kọ́lékọ́lé ń rọkọ̀ má gbénu yàrá alẹ́ àlàpà ṣe pé tójú ò bá rọ àwọn àjòlè ọ lórí má gbénu ẹ̀ ó gbélé gidi kò ṣe fásitì díẹ̀ tọ́kàn lò yẹn tó fi bá tiẹ̀ lọ àwọn ayé ń bíbà ìyá ni lè tàn àbúrò aláàlè tàn àmọ̀ ọkẹ́ fi fònà lásán ni kéde pé kò fi máa gbé bẹ̀ wọn làbọ̀ ń dálé àtọ̀ pé kálá wàlá lè kọ́ lè fi dùn níyà wàlá kéde pé wọ́n ní ká gbére sáyé kéde pé kò lè yá pé ní ẹ̀kú ní akísọ̀ àìsí yìí lè àìsùn rọ́dì kọjá wípé pàápín kọkàn wá kú wọn ní ọwá lò láyé rọ́ọ̀kùn òní ọwá kú má hẹn rẹ̀ lé mọ̀ eré kan ní ọwá kú láyé. wọ́n ní balẹ̀ mọ̀ ń ṣá ọ́n sílẹ̀ àrùn dè láàmú nǹka òtọ́nú wọ́n dá yẹn sáyé wọn ní kó fi ṣèlú wọn ní kó fi ṣèlú láàkín lè yá àmúránà wàdá kálímà ọ̀ẹ́dì ṣùgbọ́n torí kọkàn lè fèrè kọjá bí àlùkáwà ní ẹ̀ tó fi gbádùn ẹ mọ̀ pa ti sọ̀rọ̀ ń pa àlùjẹ́nà kí ni ìgbádùn tó fẹ́ gbádùn láyé yìí tó le tó tà àlùjẹ́nà fi hàn akó rẹ̀ sí wàhálà àti tó o bá tún bọ́ rẹ̀ wàá dẹ̀sì tún gba aládàá kò sí sádàkà torí pé iṣẹ́ ọlọ́run ni ẹ ọlọ́run ni ọ ọlọ́run ò sì fẹ́ kéèyàn bá sí òun jẹ nínú ọ̀nà tó lè fi gbà bá sí ọlọ́run jẹ́ òun ní kó wáá yàní tó jẹ́ ìwé ọ̀hún náà fúláṣà kó fi bí parẹ́ ọyọ kọ jẹun kọ má jẹun wò dé sí gbà wẹ̀ ọfẹ́ bá sí ọlọ́run jẹ́ nìyẹn tó bá padà rẹ ọdún wíìkì tí wọ́n ní ẹ̀jẹ̀ ara rẹ ti fẹ́ gbẹ wọ́n ti kó sábẹ́ àyàwó ìkìlọ̀ tọ́lọ́run ṣe ọ̀gbọ́ kìlọ̀ yẹn nìyẹn tọ́lọ́run pé wàlá tó lè kú bí aydikum ila tahluka ọfọwọ́ rẹ fàparun nìyẹn ó fi hàn tó o bá tún lọ bọ́ rẹ òrà tó o rẹrẹ sí ó ra màá lọ rẹ́rẹ́ sígbà tó nídìí ẹ̀wọ̀n ọ̀sọ́ pé ò lè jẹ rẹ́ ò lè jẹ àrí ò lè jẹ ẹja ó bá jẹ jọ ń pẹ pẹ́ náà wọ́n ní ọba jẹ́ nítorí epo ti débì kan jẹ́ àdéhùn dùn wọ́n ní kó máa mú mú kó ṣe dáadáa kó jẹ nǹkan tó dáa tó o bá tún ṣe bẹ́ẹ̀ wàá dẹ̀ sì tún gba aládàá sádàkà àbó orí nǹkan rẹ̀ inú dáadáa ẹ̀sìn nìyẹn ẹ̀rí. ìhùn tó bá tún fọ́ ọmọ ẹ̀jẹ̀ fàwọn alága sádàkà sàrà náà ló tún jẹ́ fún ẹ kó o fọ́ ọmọ ẹ̀jẹ̀ kí ẹ dẹ̀ sì náwó lórí ọmọ ọ̀rẹ́ yẹn sì nílẹ̀ kan náà wàá tún gba aládàá. ẹ̀rí pọ̀ wà nínú àyà ìpè ma yaf'alu Allahu bi'adhabikum in shakartum wa amantum wa alima. kí ọlọ́run fẹ́ fi kọ́ jẹ yín yàtì. tẹ́ ẹ bá ti dúpẹ́ fọlọ́run tẹ́ nígbàgbọ́ sọlọ́run sọlọ́run ọba níyà ọlọ́pẹ́ ni ó dẹ̀ máa mọ rírì ohun bá ti. ẹ̀rí ìhun tó bá gbogbo ata ìfọmọjẹ ẹjẹ afọmọjẹ pàápàá jùlọ àwọn atọ́lọ́hún dájà ọmọbìnrin fún ẹjẹ máa fún ọ jẹ bàbá kan máa ń ṣàwàdà ọ̀rẹ́ mi ní lọ́yọ̀ọ́ ṣùgbọ́n bí dẹ́ òjájọ́ kò jájọ́ máa sọ̀rẹ́ dáadáa mọ́ǹsìn wọ́n máa ń wá sẹ́yìn ìwé ké sí mi mọ́ gbà àwọn tèrè pọ́nà yẹn ọ̀fẹ́ jọ dáadáa ẹ̀ẹ́ àjọ máa ń ṣe kinní tẹ́lẹ̀ ní dáṣàdúrà tá gbowó ń bẹ́ẹ̀. àwọn òpá eléyà àwọn ò lè palẹ̀ ìdí a lò dé ọmọ yẹ kówó wá wó kó má gàn kó má gàn a rò pé èyí dàbà yìí lọ gbé wa ọ̀rẹ́ mi tó ṣe pé tí mo bá lọ tí mo bọ̀ ń bẹ̀ ní ìdèzí lọ́yọ̀ hànàlà gbédè àti pin wa yóò máa ń sọ̀rọ̀ gan ọ̀rọ̀ ni òye mi dáadáa ń gbà yóò ní ọ̀rọ̀ méjì ni máa ń sọ àwọn fáwọn ọ̀yọ́ wọn kàn sọ kínní ní ìráyìí náà ni òun ní máa sọ pé tí mọ̀lẹ́ka bá dán òye ó dé yẹn wọn fò bí nsá olómi ọmọ ajókòó jọ nù yàrá ètò mọlẹka bá dẹ o yóò dé yẹn ah ọ̀rọ̀ yìí kó àfa oníbẹ ni yóò dé yẹn ètò mọlẹka bá dẹ o òbí ọmọge wọn fi sọ wá nínú yàrá ló ti máa kọ́ kí mo ti àfa yunusa ṣe tó yí lọ́wọ́ yìí ó ní ìdárọ̀ ọ̀hún kò tí ó lè wọ́ obìnrin ẹ̀jẹ̀ ànẹ́bí ànẹ́bí lè rójú gbogbo yẹn lè rójú gbogbo bí mo rò bí ohun tó sì gbọ́ yé nìyẹn o nínú kòtò sí ìyàwó jíṣẹ́ ọlọ́sàn sọ́lá ó ní wojú gbogbo àwọn obìnrin tí ó wojú gbogbo wọn bàbá lànàbí abẹ́tí gbàgbé ó bójú fún bàbá ẹ̀. ànábì lè rí gbogbo ojú wọn ẹ̀mọ̀ wá sí fún aládé sí Bukhari kan bí báyìí tí wọ́n wà lọ́dọ̀ àná sọ́lá wọn ò lo hijab wọ́n mọ̀ rúmọ̀ báyìí wọ́n sáré lò ó wà nínú Bukhari bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí táwọn afáfíì díẹ̀ múlẹ̀ kódà gbogbo àwọn àhàdíìsì obìnrin síjú lẹ̀ táwọn kan lọ sọ pé tùmọ̀ rẹ̀ ni pé obìnrin lè síjú lẹ̀ wọ́n ní tó bá yẹ ànẹ́bì ni wọ́n síjú lẹ̀ wájú rẹ̀ ànẹ́bì yàtọ̀ o bàbá gbogbo èèyàn lànẹ́bì obìnrin lè obìnrin lè wojú ànẹ́bì lè wojú obìnrin tiẹ̀ yàtọ̀ mo bí àbá yunusa náà lọ gbéra rẹ̀ sí kò pé òun náà ti fún ànẹ́bì bẹ́ẹ̀ ti wá ohun tó padà wá àbá náà máa lọ pé tí màlẹ́kà bá bẹ̀ yóò dé yẹn ah. ọ̀rọ̀ rẹ̀ yìí ńgbọ́ wá sàlàyé wa lẹ̀ yé mi pé wọ́n bó sọ ọdún mi ọmọ akéwò ọmọge ọmọ akéwò nù yàrá nù yàrá bò ẹ̀ sì tún tilẹ̀kùn ẹ̀bi lè gbádùn kéwò dáadáa àlẹ́ òyìnbó ọmọ àyíwọ́ ọ̀rọ̀ kejì tí máa ń sọ à ń ń pa àwọn obìnrin àwọn tó ti bímọ obìnrin ọba ní à àgàgà téèyàn bá téèyàn tẹ èèyàn onímọ̀ èyí tó gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ yí èyí mi tí ò ọmọ owó ní mú oúnjẹ jẹ ó ní òtáàzì ah, hmm. tí obìnrin bá ti dé sínú ògbólógì yóò mú oúnjẹ jẹ o àfiwọ́ àtẹ̀yìn yé àwọn adáàtì lọ́mọ tí ń bàlágà díẹ̀ díẹ̀ tọmọ bá ti wá dé sínú ògbólógì pàápàá jùlọ ojóbìnrin àti mú oúnjẹ jẹ ọba lọ fẹ́ máa fún ní tátínà ọba ìpínlẹ̀ ló fún tẹ́lẹ̀ ọ̀fẹ́ sọ́dún sí náà bẹ́ẹ̀ ni wọ́n ti máa bá àwọn ọmọdé láti ẹ máa bá àwọn sáré ọmọdé láti ẹkú sí àná tẹ ọ̀rẹ́ ra yóò rí nọ́mbà tí wọ́n kọ́ síbi bóyá alápákó sì ní bọ̀dá láti ọba wo nọ́mbà rẹ̀ ìwọ náà sì tún lọ gbé fóònù fún ọmọ ẹ̀ o tún ti bá tiẹ̀ jẹ́ ọmọge tó bí o fóònù fún àwọn yà sọ nọ́mbà bọ̀dá láti síbẹ̀ bóòlù ọjà jẹ́ à nǹkan nǹkan àwọn aráyè ìkúnlẹ̀ òun lásán nǹkan ní nọ́mbà wọn tòun tó wájá káwọn kẹyìn ọrọrùn lẹ́yìn kó gbé ní sẹdí òfìsè bàjẹ́ fún tán òun ni oúnjẹ tó ti mọ ọjẹ tó fún ààrẹ tíkẹ́ẹ̀tì tọmọ bá tún ti mú oúnjẹ jẹ ayàtọ̀ wọn fi ẹ̀pẹ́ mẹ́ẹ̀ gbé dájọ́ lórí bí wọ́n ti lò gbé sí ayé tàbá lọ́wọ́ táwọn bàbá yẹn fi mú àwa lọ fẹ́ fi mú ọmọ sí nǹkan ò yíwọ́ o kẹ́ máa yíwọ́ o á yíwọ́ gidi gan o ní sàṣejù pẹ̀lú pọ́sọ̀mọ́ rẹ di bòtúló. pẹ̀lú pé ọkọ tó bá fẹ́ ó sì àgbákò nírú àwọn ọmọ kẹmọ wọn ń wọnà àwọn ọmọ yàrá kan ọlọ́run fún yín ẹ sì má lérò ni o ẹ má lérò pé wọn ò ní pípa òun ò sí ń kalẹ̀ ṣùgbọ́n ẹ bá mú fi ń fọwọ́ ọ̀tún jẹ báyìí wọ́n máa jẹ orí burúkú ọjọ́ ọ̀la fáwọn tí wọ́n bá yẹn ni tí ọba padà lágbára ńkọ ló ṣe pé lọ́dọ̀ àwọn afọ́ni tárbíyà inú nǹkan tí wọn ò fẹ́ ká fi kọ́ ọmọdé wọn ò fẹ́ ká máa gbé sórí rọ́ọ̀gì ọlọ wá ẹni ọwọ́ àti wọn sùn bẹ́ẹ̀ sọmọ pé bẹ́ẹ̀ ni wọn náà sùn kó tó ra fóònù àbótí gbàgbé tí kọ̀ǹdíṣẹ́ bá dé tí òfin ní bọ ẹkún iná ẹ̀ ní fi máa ń sọ̀rọ̀ láti lọ́ọ́ fẹ́ yàwó rẹ ilẹ̀ lábáwá bíbáyìí ayíwọ́ ẹsẹ wípé tẹ bá wo báàgì báyìí bíi sweet bíi ẹ̀pà bíi gbogbo gbà tí bá ti ń fọwọ́ ọ̀tún jẹ báyìí yóò máa fọwọ́ sí jẹ yóò máa mú nǹkan yóò mú ọ lọ sínú ọjà agbágbọ̀n dání yóò mú ọ lọ sí sókò àkọ́rọ́ agbágbọ̀n dání yóò máa náwó pé dá ọba ti wí dá ó mú sínú òkè ọba ti dá ìtumọ̀ dá ni pé haza dis ìtumọ̀ rẹ̀ ni ẹ tó ti yé ẹ̀yin náà ti ń gbọ́ lára díẹ̀ díẹ̀ nìyẹn dá èdè tàwọn oníṣòwò dá nìyẹn ṣùgbọ́n haza ni tó ti ń sìn nítorí pé háyàn lè tẹ̀ ń bè ni àwọn àmà ń wí zá orí rẹ̀ nìkan àgbẹ̀ zá tọ́ba àgbẹ̀ dá ọba ti rí báyìí ìtumọ̀ rẹ̀ ní pé kó o mú ọmọ pé ó ronú sí o tó lọ́ọ̀ fọmọ alábára wálẹ̀ yìí wọ́n wá máa ṣàjọ sínú àgbọ̀n ọ́ ṣàjọ yíkáyíká ọba ti ṣàjọ wọn ó sì lọ́ọ́ dúró ti fọ́n yóò tún máa sọ pé ahmed mú èpè kan náà ni wọ́n máa là wọn lórí tẹ́lẹ̀ onígbẹ́ ń bọ̀dá onígbẹ́ ọláàpá onígbẹ́ oníkẹ̀kẹ́ lọ́la kọ̀ wọlé ni pé àdìlọ́wọ́sì mọ́ farakíà pé òsì ìparí òsì ìṣẹ́wó bọ̀ ìwúdí ń sọ bọ̀ jẹ́ pé àti òun ní sọmọ ni ẹ. ẹgbẹ́ tó bá mú wálẹ̀ yìí tó tẹ̀ bá kú. yóò bu ẹkún sí ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run tí góòlù rẹ̀ bá kún ọ ní wọ́n gbà tí ó fi lọ́ọ́ já tíkẹ́ẹ̀tì tí ó fi padà sọ́run pé ah, àwọn aláìyé mọ̀tò sófin mọ̀tò mọ̀ pé mọ̀tò nínú ilẹ̀ fàmí fún ewé rè ó gbé kinní kan wá ó ní ẹ bá. ayẹ ká mọ̀ fáwọn àyè náà jí àkótó di bọ́lọ́ wọn bá ọlákẹ́wà aláyé dùn mí o lọ́pọ̀lọpọ̀ gbà obì kan jọ kàn wọlé lò lówó oúnjẹ ló one fifty ó ti pọ̀ jù ó ti pọ̀ jù náà ẹ̀yà ọmọ ẹ̀yọ̀kẹ́ náà ó ti pọ̀ jù ẹ bá wá rí wọn báyìí láàrin one hour pẹ̀lú ògo ọlọ́run tí wọ́n parí ní wákàtí kankan wá sí táìmù kankan nǹkan wọn kàn sẹ́nu bí kò la nǹkan bí kò mu nǹkan ilé ìṣìkàlù yìí sì máa ń padà ń so obìnrin pàápàá jùlọ obìnrin ó lè padà sọ́dọ̀ alágbèrè lọ́jọ́ wájú nígbàjọ́ bá ti ní ìtẹ́lọ́rùn torí bẹ́ẹ̀ jẹ́ àṣàkíyèsí yẹn ká fọmọ wa jẹ ká má sàhùn sí wọn pàápàá jùlọ èyí tó bá ti mú oúnjẹ jẹ nínú wọn mo tún tún sọ bọ́ọ̀rẹ̀ mi ọ̀yọ́ ti máa ń tó ti mú oúnjẹ jẹ má lè síta kọ́ má dà lèyí pé tọ́wọ́ bá padà báyọ̀ ni àṣeyìn náà wò káàtì náírà ní dáàbì fún mi káàtì náírà ọba rí i pé ọ̀dẹ̀rùn fún ọ má sọ pé ọ̀dẹ̀rùn ẹ á padà sí báwọn bàbá wa ṣe ṣe fáwà ń tọ́lọ́ ń sì kọ́pá máa mọ̀ à ń bayé àwọn ọmọ wa jẹ́ ìwọ́dọ̀ ọba bímọ ọkùnrin kan fi fún ọmọ bá mọ́nítọ̀ bí ó sì máa ń sọ aṣọ òun náà làwọn ní tiwa bàjẹ́ àwa wá ṣe wa àmọ́ àbí tàbá lọ lé kí ó dá sí kùlé àdé pẹ̀lú ògùn ọlọ́run àwọn ohun ayé méje forty five wọ́n dẹ̀ ń gbà yẹn forty five forty one forty two kì í sọ̀rọ̀ dáa téèjì àbí kílẹ̀ ń bù nísìnyí bàdá mélòó ni wọ́n ń bù nísìnyí. ẹ́ ó ti ní forty five báyìí padà aṣọ eh, one one fifty ni wọ́n ń ta nígbà yẹn àwọn àwọn méje nígbà tá a bá ti skul dé a bá ti lé kéwúdé tá a ti lé kéwúdé lọ́sàn-án a dẹ̀ sì máa ń hun àwọn méje à ń sin àwọn bàbá wa ni ẹ̀yìn pé tá a bá ti ṣiṣẹ́ tán báyìí àwọn ni wọ́n gba owó dà sápò tàbá mọ̀ ipa tún ní access láti ṣe nǹkan kan á wà lọ wá àṣàmì àṣàmì tó máa jẹ́ sọ àyẹn lámà fi hun sọ ńgbà á wà ká rọ́ọ̀ṣì aṣọ tiwọn yẹn léraléra lápẹẹrẹ ní jọ́ mẹ́tàdínlógún yẹn o ìró oyè báyìí lọ gbọ́dọ̀ ọ̀hún fáwọn ìhùn kúkú rántí ẹ̀ mọ́ ó ti pẹ́ díẹ̀ láti náìtì fọ́ ó ti pẹ́ iye ìró báyìí ni tàwọn tí wọ́n bá ti ta fún yẹn tọ́ bẹ́ẹ̀ ti pé ìyẹn firi bóyá jọ́ méjì ni èyí náà sáré dọ́gbọ́n tó ní tiẹ̀ kí láti ti ti àfà síra lábẹ́ra síra ni síbi táwa fẹ́ dé sàdé fẹ́ ẹ̀rọ àgbẹ̀ pé ẹ̀kọ́ yìí òun ni mo fẹ́ kó fèsì ẹ̀kọ́ yìí hmm lẹ́yìn jọ́ mẹ́ta yìí kí àbú hanen sọ fún mi ọmọ ọ̀gá ń kiri pọ́pọ́ fún káàkiri ìgboro òun ní sì ń leading class wọn àbí ọ̀tẹ̀ èyí tiẹ̀ tó gbé kalẹ̀ sínú ilé tó ní ẹ̀kọ́ yìí ni wọ́n sáfẹ́ kọ́kọ́ torí ti ṣe gbówó àwọn ẹni tó jò ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọn kò sọ́nà tí wọ́n lè tọ́jú pé kó bá wọn kiri ọjà lọ ni kò wọ́n bẹ́ẹ̀ ọ̀wá tó wá sẹ́ni tí ń ṣáájú rẹ̀ ń kíláàsì àwọn ọmọ ẹgbẹ́ inú nǹkan táwọn àfa wa sọ pé ká tún ṣàkíyèsí gbogbo àwa tọmọtọmọ òun ni pé ká àṣìgálà àwọn ọmọ wa ká mú wọn bí sí kí wọn bí sí tààrà ká má fún wọn láǹfààní jọ́kejì ọdún àbíjọ́ ni ni tààrà àwọn ọmọ wa kí àwọn ọ̀sọ́rọ̀ ọlọ́mọge ń lẹ́ ń lọ wọn làwọn kẹ́ ń lọ náà ní àwọn ọmọ bíi táwọn ọ̀pá náà ń bọ̀ nìyí. Eh, kìí ṣe rúkìá pálapàla ni pálapàla ni sọ̀rọ̀ ọlọ́mọge fa káàṣù gálà àwọn ọmọ wa ká máa fún wọn jẹ ní ohun tó tó wọn ká tún má fàṣẹ jù bọ ká sì má sàhùn sí wọn. wọ̀mọ́ àti àmúta wà lẹ́dẹ́ka fọwọ́ ẹlẹ́ka sọ̀dà kan. tòun tó o bá fi fọ́ọ̀mù ẹ jẹ sàárà ló máa jẹ fún ẹ. ìkẹta. wọ́mọ́ àtàmúta záwùjáka fàwọn ẹlẹ́ka sọ̀dà fún tó bá rẹ jẹ tó fúnyàwó ẹ jẹ ló máa jẹ fún nǹkan gbólóhùn yẹn sì ní nínú àlùkò wọn balẹ̀ jọ láti di sọ ní sọ́tò bá kọ́lọ́ yẹn pé wàhálà ni wọ́n olùdí lọ́hùn rìsíkò hùn ná wọ́n ké síwáṣọ hùn náà kí ni ìtumọ̀ wàhálà ìtumọ̀ lè yé jìbù dẹ́dẹ́ lọ́jẹ́ fẹ́ni tí wọ́n bá ń bímọ fún kí ni ìyàwó ọ̀jẹ̀ kí lọ́mọ máa jẹ kí ni wọ́n wọ̀ ọrùn ẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀yẹn ló jẹ́ fún ẹ̀tún wá wò ó máa lórí ẹ̀. wọ́n mọ́ àti àmúta káàdìmọ́kì fún tó o bá fọ́ ọmọ ọ̀dọ́ jẹ́ ọ̀wà lẹ́ka sọ́dà pa jẹ́ sàárà fún. òun náà ni wípé ebi ètùtù náà nàbí òun ni pé èèyàn yóò sì tún bí ṣùgbọ́n kò sí ohun tó fà yẹn fún ọ nítorí pé ó dà níyẹn pẹ̀lú ìnáwó dandan tó náà yẹn fẹ́ òun dẹ̀ sì fi tà láti ọlọ́run ọba agbálada lórí ẹ̀. àgbọ́yé kejì ó fi dandan fún yẹn àìfàkọ́ aláàzọ̀jáde kí yẹn náwó fún yàwó ẹ̀ ń tẹ̀yẹ̀ bá fi ilẹ̀ léwúrẹ́ gbé náwó fún yàwó ẹ̀ náwó kó tẹ́ lọ́rùn bó bá rọrùn bó bá ní mútò gbé sínú ọkọ̀ kó gbé lọ sọ́jà ọba jàlábí àti olérò kan kó wá mọ́ka ẹ̀ ọ́ dẹ̀ wà lọ́jà ọba ọ mi ìbá wọn polówó ọjà ọ. ìnáà ni wí tí ó wà fagidi kó sọ pé kó wo sáìsì ẹ̀ náwó fúyàwó ẹ̀ ẹ̀rí èèyàn dẹ́dẹ́ ló jẹ́ kó náwó fúyàwó ẹ̀ kó náwó fún tara kó gbádùn ọ̀rẹ́ títí gbé lọ́lé ọ̀rẹ́ tí mí kì gbé lọ́lé ọ̀rẹ́ tí aṣọ gbé lọ́lé ẹ̀yọ̀kan ní retí ra méjì ọ̀rẹ́ bàtà rà fún ọ̀rẹ́ tí bòrí fún. ẹ ńbọ lọ́pọ̀ obìnrin tí ń tọ́mọ lọ́wọ́. méjì náà wọ́n fẹ́ kó dá fún tẹ́lẹ̀ lọ́dún. ó fún ó fún tó bá jẹ́ àsìkò tútù ó dá kì ọ lè ra méjèèjì lẹ̀ ọba sì dàsìkò orúkọ wá fẹ́lẹ́fẹ́lẹ́ fún ọba tó fẹ́ ra kí ọba lọ rí àbáwọn polówó ọba lọ rí ẹ ọba lọ rí ìyàwó òkè ọlá ẹ àwọn òkè ọlá náà nìyẹn máa ń bá àwọn nǹkan bá da abẹ́ ọba lọ rí ìyàwó òkè ọlá wọ́n wọ́n tọ́ka yìí tó kì àti èyí tó fẹ́lẹ́ nínú jìlìbáàbù tí yẹn lè wọ̀ fúnbin tí ó gbà fẹ́ ṣe ipá àwọn èèyàn ó rí wọn ẹlẹ́yà tó ṣe fi tọrọ ẹlẹ́yà lélẹ̀ ẹ̀rí dẹdẹ ló jẹ́ fún yẹn kó náwó fún ìyàwó ẹ̀ kó náwó fún àwọn ọmọ ẹ̀ kó náwó fẹ́rù rẹ̀ ọmọ ọ̀dọ́ ẹ̀ àtàwọn èèyàn míì tí ìnáwó ẹ̀ bá jọ́ra èèyàn fún. báàbù mi làtúndé yìí onímọ̀ ń kẹ̀rí ha á ní ẹ̀sà máa ń nà ẹ̀mọ́ tẹ̀lifánẹ̀. ẹni tí ń kórìn ra kọ́ máa gbèrò ikú kíní o àwọn ọmọbìnrin. Aya. حدثنا عبد الله بن عبد قال حدثني ابن المهدي عن سفيان عن عثمان بن بن الحارث ابي رواح عن ابن عمر ان رجلا كان عنده ولو بنات فتمنى موتهن وغضب ابن عمر فقال انت تزوجهن. سبحان الله. ó ní ojú ọ̀nà yìí ń sọ nípa kíkórìnra ẹnì yóò tí bá ń fẹ́ kọ́ kú. ẹ̀ pé tètè àwọn aláìmọ̀gàmọ̀gà nìyẹn wọ́n tẹ́ lómi ìbá bímọ obìnrin nú wọn á máa sápamọ́ ni kí ló dé kọ̀fẹ́ kí wọ́n mọ̀ pé oníyẹ sílé sí lòun bí ǹjẹ́ kí ló sì dé wọn ò ní bẹ́ẹ̀ ni obìnrin ò lè gbé dà ọ̀dà lè gẹ́sìn tó bá dogun kò lè jà á tún dósìn palẹ̀ ni àwọn ò ní jẹ́ torí ayé kó mi inú wọn tó bá ti di pọ́fẹ́ ga tóun lẹ́nu bí ọmọ ọdún méje ó lè mú lọ sí pápá á wà lẹ̀ fún lóòrò a kì í náà àárọ̀ pẹ̀bù náà omi ìgànnẹ̀rẹ́ tó bá fẹ́ bímọ a ti máa rọ bí dáadáa a wá lọ bí inú ihò bí ihò sálángá àti ihò àtìrò èyí táwọn ń ṣe ni wà tipẹ́ ihò sálángá àti ihò kan tí òun àlẹ́gbẹ̀ẹ́ tóun ò kòtò wọ́n bá ti wò ó tó rí kóbìnrin lọ́jẹ́ sálángá yẹn. nínú àwọn oríṣi wọn ń ṣe nìyẹn omi ìdẹ́lẹ̀ ìfilẹ̀ báyìí á ní kó máa lọ darẹ́ tóbìnrin máa ń darẹ́ ni agbẹ́pọ̀ pa fún á ní kó máa fi darẹ́ wàhákàdá kótó di pé Islam dé kótó dá àpọ́nlé àwọn obìnrin padà wípé obìnrin ni àhà almar'atu awin nisa'u shaqashikur rijal ẹ̀yà làwọn náà lára àwọn èèyàn almar'atu sharikatu rajul ẹlẹgbẹ́ lòun náà jẹ́ èèyàn ni wọ́n ẹ mọ̀ pé àwọn kẹsẹ̀ ń gbà pé èèyàn ni àwọn obìnrin báyà rí àwọn láwọn sẹ́ ń gbà pé èèyàn sì ni wọ́n báyà wọ́n rí pé èèyàn ni wọ́n ṣùgbọ́n àwọn ọ̀gbà pé èèyàn ni wọ́n pápá jùlọ báyà ń torí àdámọ́ wọn àtàwọn oríṣiríṣi ṣe sí tó ń ṣẹlẹ̀ ń pa wọn. ẹ rí ìṣiṣẹ́ ìmọ̀kẹ́mọ̀kẹ́ nìyẹn kọ́dà ó dẹ̀ sì wà lára ẹlòmíì báyìí ń sìn o. àwògá ọba bímọ báyìí wá ní àgélóbí ọ̀yà òun yẹ tí létí náà ni yàní ó kórìíra kí wọ́n sọ pé obìnrin ló bí ìṣesí àmọ̀kànmọ̀kàn lẹ́yìn ṣẹ̀rí akọ ọkọ̀ ó sì bẹnu àtẹ́lu ẹni tí ń rẹ kan mọ́tẹ́l bennett ikú obìnrin pé kóbìnrin ó kú kọ́kọ́ ọkùnrin pé tóbìnrin bá kú síyà àti òbí wọ̀ wọ́n ní Abdullahi munabi Sheiba ó ní ibùdó mahdi ó wí hadithi fún wa látọ̀dọ̀ Sufyan látọ̀dọ̀ Usman ibn al-Harith látọ̀dọ̀ Abi Rawah látọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n ní arákùnrin kan máa lọ́wọ́ àlọ́dọ̀ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wa lahu banat ó dẹ̀ sì ní àwọn ọmọbìnrin ẹ̀rí ọ̀tàmọ́nà mọ́wútàhó ìwà rẹ̀ kan pé káwọn obìnrin yìí kí wọ́n sì kú ẹ̀rí wọ́n ní bá a fa ọba sọ di ìbínú mọ́ lọ́wọ́ ìwọ́n tá a fọ́ àtẹlẹ́yìn fún mọ́ wá ń sọ fún ni pé à ń tà tẹ̀síkò hó ní ṣé ìwọ ló pèsè fún ọ ni tó fi ní kí wọ́n ó kú mi bá lòun ní fún ọ jẹ àbí ìwọ ló fún ọ jẹ ni ẹ̀rí nínú àgbáyé tá a mú nù hadith yẹn ni pé àsìkò ṣẹ̀tọ́ kéèyàn máa rẹ̀ kàn ẹlòmíì òwe jáde níbẹ̀ tó ń ní àgbéyẹlé ó bímọ ọkùnrin ọgbọ́n wọn ní obìnrin wàhálà náà wọ́n máa ń padà dálẹ̀ tó bá yá tí wọ́n ti ẹ̀kú kọ̀ọ̀kan ọmọkùnrin kò sẹ̀tọ́ ká máa gbèrò bẹ́ẹ̀ o. àti wípé èèyàn gbọ́dọ̀ ní àdìsọ́kàn yìí pọ́ lọ́wọ́ ọba ní ń pèsè títí máa ń pèsè fẹ́ni tó bá fẹ́ láì ní níṣirò ẹ̀rí tá a bá sì nírú gbàgbọ́ yìí gbàgbọ́ òǹpe o tá a bá sì gbà pọ́ lọ́wọ́ ọba àlèkè ọlá ní ń pèsè fẹ́ni tó bá wù kódà tí wọ́n bí òun náà fẹ́ bóun ló ṣe rí kíní yìí kò ní sọ. ẹ rí ẹni tó máa sọ bàbá kan ládùúgbò wa mi báyìí wọ́n lówó títí wọn ò sì mọ iye owó àbí òsì ẹ̀ tán wọn ò mọ iye rẹ̀ tó bá ti pọ̀ débi wọ́n á máa sọ pé táwùsàn kìíní kan wọ́n sọ wípé múrí mélòó ni. ẹ dákun múrí mélòó lára àdá kan ní ìsìn. wọn ò mọ ẹ̀ agbọ́dọ̀ gbà kọ́ lọ́wọ́ ọba ni máa ń pèsè fún yẹn bẹ́ẹ̀ tí gbàgbọ́ yẹn ọba sì ẹni pé gbàgbọ́ tó yẹn ń gbé kí náà lè kẹ́ káfá kan bì kan wọ́n tẹ́ ń di ni ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin ṣòkòtò ṣètò fí òsì ń bi èyí tó wà ńlẹ̀ yìí kálukú mọ bí ṣe ń dọ́gbọ́n rẹ̀ eh, àfà ẹ̀yìn ẹ̀ bá kú lórí ìgbàgbọ́ nítorí àwọn ọ̀jọ́ wọn gbókù lọ tẹ́. náà wọ́n sì sọ ni wọ́n ló kú tẹ́ǹsì sílé ni ò jẹ́ àbí ọ̀tán ẹja máa mú kú mu ní o tètè lọ́ọ́ bá wọn. bẹ́ẹ̀ ni nso. wọ́n yà á wọ́n mọ wọ́n ń náà wọ́n fi náà gbé kó ń bẹ̀ tẹ́ wọ́n á ni wọ́n kálọ̀ wọ́n á mú àti lè jí wọn pẹ́pẹ́ yẹ dìde ẹja lọ wájú ìta padà ẹ̀rọ ọba ọ̀kẹ́ ń fọnu ń fọnra ń fọn gbogbo ẹ̀ lánàá ó débẹ̀ lánàá ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbé ó ṣe bí ọkọ̀ kìí sọfọ ọ̀rọ̀ yẹn jọra wọn ni ọ̀rọ̀ pẹ̀sẹ̀ ni ni wọ́n fi pa gbáà ńṣe ni mo ṣeré bíi wọn ò ní gbé wọn ò ní gbé mọ́mì lọ sí orí tẹ́ orí tẹ́kọ̀ orí tẹ́ ni <laughs> wọ́n gbà tí mo ti lọ kírun wọ́n sọ pé wọ́n lọ́wọ́ ọwọ́ sì lọ́wọ́ ajẹ́ kínní yìí ń pa o iṣẹ́ táwa ti tò látàárọ̀ láti bí ìlẹ́hùn láti wà mẹ́ ọmọ ya wa ń gbélé ẹsẹ̀ fẹ́ bo dídílé jẹ́ lọ́wọ́ wọ́n á ní iwájú ta nìyí tàǹtàǹtà kò sí kínní kankan bẹ́ẹ̀ ìjọba òyìn lè pẹ́lẹ̀ sí ọba àjà ni ọba àà ah, bàbá a máa kírun bàbá ní kò fẹ̀lẹ̀ wí mo ní iná lèmi ti fẹ̀lẹ̀ wí yìí ẹja gan ọlọtẹ wọn bá ti gbà ṣiṣẹ́ tí àtàkùnrin ẹ̀fọ́gbọ́n ọdún ṣe lòun bá ti àdè obìnrin láàyè làwọn màrá rà lánàá wọn bá ti àdè gbogbo láìláha ìlú obìnrin bá gbogbo wàhálà láti dé láti dájú lòun bá dé ah ah mo ní kí mọ́mì lọ sórí tẹ̀ adúlá sọ̀rọ̀ bá ṣe àfà ah, ah mo ní lọ sórí tẹ̀ ah! má ṣe bẹ́ẹ̀ <laughs> mo ní lọ sórí tẹ̀ má sì bẹ́ẹ̀ àyílà bá gbọ́ lọ́ka àyílà mo sọ fọlọ́ gbé tó ọlọ́run bá a jẹ́ kínní yìí ń pa o iṣẹ́ tá à ń ṣe láti dájú tí kínní sì ti yẹjú ẹni tó jẹ́ dódù ti sọ fún òun gbà lọ́jọ́ mọ̀ kó òun náà ní sì ń tọ́jú ìyá yìí ìwọ ìwọ tún fọ̀ fún ìsọkúsọ ló sọ wọ́n tún fọ̀ pé ìyá jáde láyọ̀ ní àwáyé kóòsì àsìkò ìyá tó wọ́n fi lọ yẹn ẹgbọ́n sọkúsọ ṣé o ní ẹ̀ kọ́kọ́ máa ń rí nìyí eré àá pè pé mo rò bí orí rẹ̀ ti yí mo ní ìyá tó bí ọlọ́mọ kú òun sọ fún mi pé wọ́n ti bí yẹn bá wáyé yẹn bá lọ náà wọ́n wá dé oníwọ̀n ní lórí tẹ́ lómi dún ọlọ́run kọ́ bá ń sanú bàbá mi kọ́ àbọ̀dá mi kọ́ ọlọ́run kọ́ bá ń sàlẹ̀ sí dáadáa fún kó tún yẹ wọ́n lè dún bí súnlẹ̀ náà mo fi sọ fún ọba lọ́pọ̀túnìtì ládùúgbò tó wà sí sẹ́ńbẹ̀ lásán pé èyí tí inú tà sí yẹn ò wúlò kò lọ nugbó máa gbá àwọn èèyàn ọ̀dí ìgbọ́n ó lè máa bá wọn sọ̀rọ̀ wọn fi máa yí padà díẹ̀díẹ̀ wọn bí ìta ń ṣe mọ́sáàsì gbogbo wà ìjọ sunday lọ́la palára bọ̀dá lábẹ́lẹ̀ àwọn bàbá yẹn ò ní mọ̀ pé bọ̀dá yẹn pè wá lábẹ́lẹ̀ ni àwọn gẹ́gẹ́ ó kẹ̀dí pè mí báyìí pé ọ̀gbọ́ bọ̀ àwọn ẹni yìí ọ̀fẹ́ táwọn gbé ya lọ sí tẹ́ ṣùgbọ́n gbà tá a bọ̀dá fi tẹ́ǹdì bíi pé wọ́n gbọ́dọ̀ ṣe kò sí ohun tó ṣe lórí ju àwọn ṣe thirty minutes fifteen minutes tá a máa ń ṣe bí ìjọ sunday lọ. àgbẹ̀ ah màmá àwọn ilé kò sí ohun tọ́jọ́ ìfẹ́ wọn lọ. àti kìíní àtó yé bọ̀dá mi ákìrun lọ bọ̀dá ni tó àwọn ẹni táwọn ọmọ náà wọn fẹ́ bá wọn sin fàyà òun mọ́ ẹni wọn bá tẹ̀ lórí ẹni gbòkú lọ́wọ́ rẹ̀ ó yẹ kó dúpẹ́ fọlọ́ ìwọ náà yà lọ káwọn yẹn tẹ ẹ má já sọ wọn náà bó ṣe gbéyà rẹ̀ ńlẹ̀. ọba náà dà ẹ kéré bẹ́ẹ̀ lọ sí àríbọ̀dá ní ọlọ́run ọmọ dájú. ní ọlọ́run ti ká dára fún àwọn mùsùlùmí àwọn ẹni rẹ dáhùn àgbàdo àfún ìyàwó ọlọ́run kọ́ bá ní foríjì ìyàwó bá ní kẹ́hún ẹ̀rí. ń bọ́ láti lọ tàbí débi gbogbo àwọn eléyìí òun lọ́rọ̀ ìgbàgbọ́ téèyàn bá ti gbà fọ́lọ́run ní ń pèsè ìgbàgbọ́ rẹ̀ ò pé o ẹ̀ka àwọn ń tẹ́ǹdì ni orí àwọn sòkòtò sínrin ni wọ́n lo mọ́tò jù báyìí mọ́tò tó ti dáa tún ní o hmm, láwọn ẹni tí ń ṣiṣẹ́ irú èyí tí bí mọ́ gbogbo ẹ̀wọ̀n gbọ́dọ̀ rẹ̀ ni irú èyí tí ń ṣe tí mo bá dán wò láàrin oṣù méjì màá rí gbọ́ náà ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn wàhálà ní tẹ́lẹ̀ yẹn kì í ṣe ti ẹ̀ ogun kì í ṣe ti dán. njọ́ kan mo ní ọ̀ ya àjẹ́ ń tẹ̀lé ọ lọ Ìbàdàn ah ó ní sẹ́lẹ̀ lọ Ìbàdàn táwa máa ń lọ mo ní irú Ìbàdàn wo ni símbò ló ti yàtọ̀ sí tiwa ọ̀làgùn méjì òru ni mo ní ẹ́ ọkọ̀ dá mi lójú pé sí àyè ara yóò gbé àìdàgbà ń dòótọ́ pẹ̀lú ògo ọlọ́run tí mo bá tẹ wò bẹ́ẹ̀ lẹ́ẹ̀ níbi oṣù bíi méjì ọ yẹ kí n sọ̀kalẹ̀ sọ́dọ̀ àwọn àfáàsùlẹ̀ mọ́. ọba ni ìbàdàn ẹ̀ sì tẹ̀ sọ́dọ̀ àpé bíi three thirty sí four mo ní ah mo ti yọ̀ ọ́rọ́ mo ló bá jẹ́ dẹ aago méjì òru lélẹ̀ yẹn ọ̀dà mo bá ní mo gba ti ìbàdàn yìí jẹ́ ntẹ̀lẹ́ lọ nígbà tí n sẹ́yìn látẹ́ra mo wá sọ pé wọ́n ń tẹ́ ń di ni. abátúnjọ dé ìbàdàn ká wí o àwọn ọ̀rẹ́ mi bá bẹ̀rẹ̀ sí tajà ká oúnjẹ ọ̀wà ni ibi tí ń lọ ni ni ọ̀rùn oúnjẹ yóò dé ni oúnjẹ ọmọ àti táyì láàbí tó. ìwọ náà mo kẹ̀sí mélé yẹn wá o máa mọ nǹkan tó fi dá ọ lóhùn èsì àti láwọn yẹn wá náà tí wọ́n ní àárẹ̀ wá o pé tó bá rí wọn wàá sì wọ́n mọ́. ìlérò pọ̀ lọ náíjà rí kọ lọ mọ̀ wọn rẹ̀ kọ́ ọmọ ohun tó gbé. tó five hours tí gbogbo ọmọ àrò oyún yè orí rẹ̀ máa la gbogbo àwọn ni àwọn tẹ́ǹdì ni àwọn tó kò tó sí rẹ̀ rí wọ́n rọ́pọ̀ jù ẹ̀rí fáwọn wọn ṣe kinní kan jù lóòótọ́ ṣe wàhálà ọlọ́run ní ni ọlọ́run ni máa ń pèsè tí ó sì ní yé yẹn ọlọ́run ló sì mọ nǹkan tẹ́ lómi ṣe tó yìí pé téèyàn bá kàn níbi náà ti wà yìí mo níṣẹ́ kọ́lá tó bá kàn mí ọ̀họ̀ àga ọ̀sáàtì wà ní. bàdàn Owu wúwo gidi ṣe níjẹun ìwọ́n á ṣe ríbíríbí ẹ̀rẹ́ ìdá ọkọ gidi. wọ́n asọ àṣọ àbáwọn oníwó ti a ọ yàtọ̀ tẹ́lẹ́sẹ̀ ó yẹ iná ní wí ó ti yé mi ó ti yé mi kí ẹ wá ṣe ní sísí kọjẹ mọ́lé àti kọjẹ mọ́kọ̀ wọ́n ò tẹ̀ ní láwọn tí wọ́n wí fáwọn àti wà lọ́tọ̀ ẹ̀ sáà ti àbí ọgbọ̀n ó látọ̀kè ẹgbẹ́ gbogbo àlá sọ fún ọkọ àti ẹ̀mẹ́ níbọ̀dì rí bí kálukú ṣe wà ńlá láti nìyẹn ẹ̀wọ̀n ìtọ́lọ́wọ̀n ọba fẹ́ kẹ́ tọ́lọ́wọ̀n sì kẹ́ wọn téèyàn ọba ti wà lórí ìgbàgbọ́ fi ọlọ́run ọba àlekí ọlá ní máa ń pèsè fún yẹn wàláyé téèyàn bá kó ọ̀rọ̀ ẹ̀ léwu síwájú ọlọ́run ọba sùpánà ẹ̀ náà. ẹ dẹ̀ rí pé nǹkan méjì tó sọnù láwùjọ ń wáyé méjì ni lábẹ́ kọ́dàmù náà ló ti wà. yóò bá àwọn àmì ìtajà àfáàní mẹ́mẹ́ o torí gbogbo ẹni ọba ti ń gbà àfáàní lọ́dọ̀ alóje ń pè é láàfáà o. èèyàn ọ̀dà lówó rí ẹni ọba ti lówó ẹ̀ẹ́ tí ọmọ bíi ẹgbẹ́ rẹ ti lá tí ó sáré kú ìdáhùn ẹja kó sọ̀hún láwọn ẹbí kọ́ sọ fí ni àbọ̀mọkọ́mọ ti sọ̀rọ̀ ìdáhùn sádìsì ló sọ ni láwọn ẹbí kọ́ sọ fí làbọ̀mọkọ́mọ ti wí mi ò má sọ̀rọ̀ àfàkẹ́lẹ́ sí mi o. èèyàn ọ̀dá ní dúkìá rí kọ̀dá lówó rí láwùjọ wa wàláì àwọn ẹni tó bá wà ń bẹ̀ máa ṣe wáàsí fún wọn má sì dẹ̀ fún wọn kọ́ máa ṣàlàyé tọ́lọ́wọ́n obìnrin kò yé wọn gan-an ike ọlọ́run ti máa ń pèsè fẹ́ lómi tí ò ní yé o wọ́n bí òun gan pé bóòlù ti kójọ kò ní rí sọ ẹni tọ́lọ́run bá ti fẹ́ dá lóhùn. ìgbàgbọ́ kejì lábẹ́ kọ́dàrú yẹn náà ni o wọn ò gbà pé yẹn máa ń dákú o ní ìṣẹ̀lẹ̀ táwa míì náà ta gbẹ́sìn lójú o tí yẹn bá fọ ọgbọ́n kí ló fà á. tọ́lọ́run dẹ̀ sọ pé ọmọ kánẹ̀ lè náà kìtàbà mu'ajjala sísí kẹ́mi kan jáde láyé àfi kásìkò ẹ̀fọ́ ẹ̀rí nípa bẹ́ẹ̀ mo la ti lọ lábẹ́ fíkìrì hadith kò ní pé kò sí tàbí ṣùgbọ́n òye gbọ́dọ̀ ní àdìsọ́kàn yìí pọ́lọ́ òní máa ń pèsè fẹ́ ni tó bá fẹ́ pèsè ẹlòmíì máa máa ṣe àṣìṣe bíi bíi ẹyin ìrà yóò sì máa jẹjẹ irin sẹ́yìn kí wọ́n wà àtìká kí lọ́wọ́ àṣẹ náà ọlọ́run ni kò lè yé yẹn ẹlòmíì ó ti ṣiṣẹ́ bí irin báyìí ajẹjẹ lérí yóò kẹ́ máa ṣe wàhálà ni kò ní sùn ọmọ mi kẹ́ máa fi ń bá sàwàdà gá ọba lọ nínú òní mú kẹ̀kẹ́ wá kúkú jókòó ńlẹ́ kájọ máa fi pọn olùkí ń bí báyìí náà ọ̀n sáré kí gbòkègbodò ńbẹ̀ ló ti di pọ́lọ́ ni máa ń pèsè fún yẹn ọba lọ gbọ́ ọjà lọ dòó yóò tún sápá ọtí yá yóò tún yọjú à àbá ah, kí ló mú bọ̀ yóò ní kó tún sí ìjọ náà ni. ó ṣe fara dàlú wá wípé àwa náà sá ń gbá yá sábì ikú ó sì máa bẹ lọ́nkọ́ lọ́wọ́ sáànú ẹ lórí ẹ̀ ó sì máa ṣiṣẹ́ rẹ lọ. ẹ̀rí ọlọ́wọ́n ọba àlejò ọlá ní máa ń pèsè fún ẹ̀yẹ kẹta òun ni pé annel banat ọmọbìnrin ó fi hàn pé ọ̀dọ̀ ọba sì bímọ obìnrin bẹ lọ́hùn ẹ̀ fọlọ́hùn fi kẹ́ ọ adébẹ̀ annel banat ó ọmọbìnrin Hmm, tuftahu bihinna abwaabul khayri wal barakati. pẹ̀lú àwọn ọmọbìnrin ọlọ́run máa fi ń ṣílẹ̀kùn oore àti ìbùkún fún yẹn. àná rẹ̀ lè sọ́dọ̀ lọ́la ọ̀ táwọn máa rí lè sọ́dọ̀ lọ́la ọ̀ ẹni ọ̀fọ̀mọ fún yẹn ọ̀fẹ́ kéèyàn kú bí kò àgẹ̀rin ni wọn náà mọ̀ bí wọn náà ti máa ń ṣe sí àyàwó rẹ̀ tó wó sùn tó ní ẹ bá ń gbé rẹ̀ sí yìí fún ọ ọbẹ̀ pé tọ́ba lọ́kọ̀ ó gbé fún ọba nínú ò lè ọba lásán wa gbé lọ ìyẹn nìyẹn náà àwọn kẹta àwọn òkú súnmọ́ àti kóbìnrin ọlọ́run máa fi ń sin àwọn ẹnu ọ̀nà orí àti ìbùkún fún yẹn tó nípa bẹ́ẹ̀ á máa rẹ̀ kàn kí wọ́n kú o. Abdullahi ibn Umar wọ́n ní arákùnrin kan wà lọ́dọ̀ rẹ̀ arákùnrin yẹn dẹ̀ ní lahu banet ó ní ọmọbìnrin tó pọ̀ ọ̀tàmánà mọ́wútàfọ́ ni ọwọ́ àwọn rẹ̀ kẹ́ kí wọ́n kú ọ̀gá di bá ibùnú ọmọ ibùnú ọmọ bá sọ́ di bínú wọn lọ́wọ́ bá bínú ọwọ́ ni à ń ta tẹ́lẹ̀ tó kò hòn nígbà tó ní kọ́ kú ní ṣé ọ̀lọ́ ń pèsè fún wọn. àtúbọ̀sójú ọ̀nà mi báàbò lè wálé tó mọ̀bùkálà tó ń mọ̀jì bá tó ọmọ

يوم والله ما على وجه العرض رجل أحب إلي من عمر فلما خرج رجع فقال كيف لبت عيش بنجى فقلت له فقال أعز علي أعز علي أعز علي والولد أروط طب عبد الله بن صالح ọmọ hadithi wa fún wa wípé aláyé òun náà sọ fún mi pé ọní hisham ọkọ̀wé sí wọn látọ̀dọ̀ bàbá rẹ̀ ọlọ́run yẹn wá látọ̀dọ̀ yẹn aláwọ̀ aisha ọdí aláwọ̀ tala anha ọlọ́run kó bá ní yọnu sí. ọní abakar siddiq ọdí aláwọ̀ tala ní ọ̀sán ọjọ́ kan ọní wàláhì mọ́fọ́lọ́hùn búra mọ́ alẹ́ bíi. rajulun kò sí èèyàn kankan lórílẹ̀ yìí ahabba ilayya min Umar tí mo nífẹ̀ẹ́ sí ju Umar lọ. abákiri lọ́sọ̀rọ̀ yẹn ẹ̀rí àwọn afáà máa nífẹ̀ẹ́ ara wọn. falamma kharaja gbàtọ́ wá di pé ó jáde rọjá ó tún padà. ẹ̀rí ìyàwó bá dé kí wọ́n àwọn àtọ̀ pé kẹ́fà halaftu àìbò náà yàtọ̀ ìwọ ọmọ mi bó mo ṣe búra lẹ́ẹ̀kan náà bó mo ṣe búra lẹ́ẹ̀kan náà ó ní mo wá dá lóhùn ó ní mo wá sọ fún pé fàkọ́lá àzù aláì ọlọ́run sọ wípé àwọn sọ pé mọ̀rù ni ọwọ́n jù lọ́dọ̀ rẹ̀ àwọn àníwàlúwaládù alùwàfù ṣùgbọ́n tí ìfẹ́ mi tún lágbára pẹ̀lú ẹ̀ ọmọ mi ni o ẹ̀kọ́ yẹn máa dá ìsìkálù lẹ̀ ọlẹ́nìkan lòun níbẹ̀ ọmọ mi ìfẹ́ mi tún so mọ́ yẹn rẹpẹtẹ ìyẹn lè ṣe ọmọ mi ọmọ mi ń bi dáadáa yàtọ̀ sí kára ẹ̀hún irú èyí tí wọ́n ní wọ́n kẹ́ físí kan náà àwọn aláṣẹ stéètì wa ọfẹ́ kó ń bẹ̀ báyọ̀ ọfẹ́ fọmọ ẹ̀sìn àwọn níbẹ̀ ni kò lè àwọn ẹ̀ bá rẹ níbù ọ̀dà ìwọ gan ọ̀wá ní parí oyè tó wà lórí ẹ̀ wọn bá dájọ́ kò sílẹ̀ àbẹ́ ti gẹ̀ẹ́tì ṣùgbọ́n ọmọ mi ọmọ mi nípa bóun ni wọ́n á ṣe lẹ́sìn yẹn dà àbẹ́ ti gẹ̀ẹ́tì nípa bóun ó ṣe ṣoríire bóun ó ṣe ṣe dáadáa yẹn dà ṣùgbọ́n ọmọ mi ọmọ mi nípa pé ọ̀rọ̀ ọ̀tá ayé pé àáta kò sí ibi ayé yìí náà tí ọ̀tá fi máa gbádùn ayé yìí lọ náà ni kìí ṣe pé kó jìyà ṣùgbọ́n gbogbo nǹkan tó yẹ kó dọ́dọ̀ àwọn èèyàn ní àníjó débẹ̀ àfọmọ́ rẹ̀ náà sá ẹ̀rí abáṣọ̀rọ̀ rí i pé nǹkan yẹn sì máa dá ìṣìkàlù lulẹ̀ ọwọ́ tó bá bẹ̀rẹ̀ bí àyín ṣàyí pé ayé boná ìtumọ̀ ni pé eré ọmọbìnrin mi kẹfà àlọ́ ó ti bí ẹni ti gbàgbé ìbúra tí mo gúlẹ̀ mo ṣe wí iná ó ní á sọ fún pé mo ṣe wí ni ah, wàá bẹ̀rẹ̀ wàá sọ pé ọ̀dà àlàyé ẹni ẹ̀mí mi so mọ́ púpọ̀ ju o mọ jẹ ọmọ yóò ìwọ mi tó ní mu tó bá lè sọmọ sọmọ aláìda ni ẹ ìyẹn kéèyàn dẹ ni ẹ òjà àwọn ẹni ìṣáájú nìyẹn ẹ̀rí ẹ̀rí pa sọ pé ọmọ ó lè sọ yẹn dáhùn yẹn ni kó lè jẹ́ kéèyàn yá ó dẹ̀ lè sọ yẹn dójó àgbẹ̀yìí dábàá nù hadith yìí òun ni pé. ọmọ nìyí kámọ́ra tó lè fọ àhàdì èso ẹ̀mí ni ó sì tún jẹ́ ẹ̀dọ̀ ẹ̀rẹ̀ ń bẹ lẹ́dọ̀ nítorí pé àtàmọ́rọ̀ tí wọ́n ń pè léso òun ni máa ń gbé jáde bẹ́ẹ̀ bákan náà sábà tún wọ hadith yìí àgbọ̀yé kejì dárí mbẹ́ òun ni bó ni Abubakar Siddiq radiyallahu ta'ala ni bó ṣe nífẹ̀ẹ́ ọmọ òrùkọ. lákọ̀ọ́kọ́ sọ pé òun lòun nífẹ̀ẹ́ sí jù ńgbọ̀ yẹn ó ní náà lọ jẹ́ ni ọ̀wọ́n jù ìyẹn pàtàkì lọ́dọ̀ òun kó tó fẹ́ sọ yìí pé a ṣùgbọ́n ìfẹ́ ọmọ mi ó so mọ́ mi lọ́kàn gan o. hadith mi lábẹ́ báàbù yìí wípé ọmọ ó lè sọ yẹn dáhùn ó lè sọ yẹn dojo ṣùgbọ́n ká sọ́ra mi tọ́ bá yẹ ká ná kọ́ ọmọ wa má sọ àdàmú ká sọ́ra mi tọ́ bá yẹ ká sakin kọ́ ọmọ wa má sọ àdojo. حدثنا موسى حدثنا مهدي بن ميمون قال حدثنا ابن عبد يعقوب عن ابن عبد النعم قال كنت شاهدا ابن عمر إذ سأله رجل عن دام البعوضة فقال ممن أنت؟ فقال من هذا العراق فقال انظروا إلى هذا يسألني عن دم البعوضة وقد قتلوا بنا النبي صلى الله عليه وسلم سمعت النبي صلى الله عليه وسلم يقول يقول هما ويعني من الدنيا أنا حدثنا موسى موسى قال حديثي فهو أيقى مهدي بن ميمون قال فهو ابن أبي يعقوب قال رأي ولا تدع ابن أبي النعم ó ní mọ̀kàndín gan ni Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma nígbà tárákùnrin kan béèrè lọ́wọ́ rẹ̀ pé kó sọ fóun ìdájọ́ ẹ̀jẹ̀ ẹ̀fọn ẹ́ ẹ̀jẹ̀ ọ̀fọn ẹ̀jẹ̀ ẹ̀fọn ẹ̀jẹ̀ tí máa ń jáde Abdullahi ibn Umar bolo ni wọ́n bá ní mi ní àlèlè iraq ó ní ẹ ará iraq ni ọ́ ó ní abẹ́ wa wo kò ní yìí ni ó ń sọ̀rọ̀ ìlà àhàrà ìlà àhàrà yà ni sẹ́kìrì ẹwẹ́ ni yẹ̀yẹ́ yìí ẹ̀yin náà wò yẹsì alu ni àǹdáni ní bá àwọn sọ ó ń bi léèrè nípa ẹ̀jẹ̀ ẹ̀fọn ọ̀kọ̀dì kọ́tà lè fún ẹnẹ́bí wọ́n sì pọ̀ ọmọ ànẹ́bí síbẹ̀ ni ó lóun dẹ̀ gbọ́dọ̀ sọ pé ọmọ tí pa ni ìyẹn Hasan. huma rayhanayya mina dunya hasan àti hussein àníwò sálá sọ pé òórùn tó dùn fóun lọ́jẹ́ láyé wọn wá pa ó ò ṣe wádìí ń pa èèyàn tẹ́yìn ń pa ni ẹni tí wọ́n pa ni. a yi i pé asọ́fún ayíkọ́ ha na ya ní rọ ìhànà ìyá sànẹ́bí gbogbo nǹkan tó tó rún ẹ bá dùn mí ní nẹ́bà nínú rúbìn. ìtumọ̀ rẹ̀ ni pé anẹ́hùmọ́ hasan àti hussein alẹ́ òsálà wọn lọ sọ pé fi pọ́n ńlọ́wà dẹ̀ fi lọ́rẹ̀ nítorí pé ọmọ ni wọ́n ti wọ́n fẹ́ ká se fún wọn bí ká máa gbóòórùn wọn àwọn ọmọ òde gbóòórùn ọmọ ó gbé máyà ni ká máa gbóòórùn ẹ gbóòórùn ẹ á tún máa kí sí ẹ gbé ìtọ́ bá ti bàlágà kì í sí pọ́ gbẹnu bọ́ lẹ́nu ọwọ́ rẹ̀ tó di é bọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń gbọ́ gan láti sọ́lá kí sí Fàtímà kì sí pọ́ gbẹnu bọ́ lẹ́nu ọwẹ́ àwọn yóò kí sí. tábà wà á rí pa àwọn ọmọ pẹ̀lú ṣe sí yẹn wọ́n ti dàbí tùràrí ń tòótọ́ nìyẹn ó gbé mọ́ra tó gbóhùn ẹ̀. wọ́n ní sọ́lá nìṣó tẹ́lẹ̀ ní máa ń gbóòórùn Hasan àti Hussein á gbé wọn mọ́ra á kì sí wọn. òun ló bàbá ìṣẹ́ ọlọ́run ṣe sọ̀rọ̀ yẹn pé fún mọ́ rọ ìhànẹ́yà mẹ́nẹ́túnìyà àwọn òórùn mi méjì tó dùn jù láyé nìyẹn. á gbé wọn mọ́ra ẹ̀kọ́ àná sọ̀tà là ń ṣe kútùbà ń bẹ́lẹ̀ lọ́dún ti rinlẹ̀ yìí pé bí lè mọ́ mú bá ń ṣe kútùbà lọ́wọ́ ó lè sọ̀rọ̀ mí. òun ló fà yàtọ̀ sí ìtọ́wọ́ ni mọ́sí àbí ayé màlìkíyà ìpè tó bá dijọ́ júmọ̀ tí lè mọ́ mú bá ti bẹ̀rẹ̀ kútùbà ká má yẹn nẹ́fìlà mọ̀ ẹ̀mọ̀ kó bó ti wà ní mọ́sí àbí màlìkíyà nìyẹn ká tún yẹn nẹ́fìlà bí lè mọ́ ti bẹ̀rẹ̀ kútùbà yẹn sún nẹ́ni. àwọn sọ́lá máa ṣe kútùbà lọ́wọ́ nínú àwọn kẹ́tí máa ń dá dójú òfin sọ̀rọ̀ kẹ́ńdọ̀ nìyẹn á bèrè lọ́wọ́ ẹni tó wọlé pé ṣé o ti kí ń raka mi jọba lóhùn ò tí kí ọyá kí ó dẹ̀ sì ń bá a ṣe ìbánisọ̀rọ̀ lọ́wọ́. bákan náà lọ́sùn sọ́lá tún ṣe kútúbà lọ́wọ́ ń jọ̀gàn àwọn Hasan àti Hussein wọ́n dẹ̀ sì wọ́sọ̀ kan aṣọ yẹn bá ń kọ́ wọn lẹ́sẹ̀ wọn fẹ́ ṣubú. sallallahu alaihi wasallam wọ́n yóò sọ̀kalẹ̀ lórí mímbàrí nìyẹn èmi tó tún ṣe kútúbà lọ́wọ́ alaihi wasallam ọba rí lè mọ mú yín tó bá ṣe irú ìṣesí bẹ́ẹ̀ ọba rẹ àfa ah, máa gbára kalẹ̀ ọmọ mi ọmọ mi ṣe wá ní wàhálà àwọn èèyàn kúrò náà bímọ lọ́dún ṣe kú túbà lọ́wọ́. ọwọ́ akọ àwọn méjèèjì ó kó wọn lórí mímbà yìí àlẹ́ ìbásun sọ di kú túbà sallallahu alaihi wasallam ọ̀nà pé sẹ́rí kó dòdò lọ́rọ́ lọ́wọ́ sọ̀tọ̀ yìí pé inna min azwajikum wa auladikum fitna. ẹ̀rí ẹ̀rí pé wàhálà ni nígbà táwọn sọ láwọn àfi sọ̀rọ̀ pé wàhálà ni àdánwò ni o ẹ̀rí pé mò ń ṣe ìbánisọ̀rọ̀ lọ́wọ́ mi ì délé káfàrọ̀ ara mi mọ́ ìgbà mọ́ láwọn ọmọ yẹn tí wọ́n ń kẹsẹ̀ fọ́sẹ̀ ó tún wí bẹ́ẹ̀ fún wọn torí ó súnmọ́ kí pípọ̀ náà àwọn jẹ̀mí yẹn mi lè káfàrọ̀ ara mi mọ́ bí mo ti ń lọ́wọ́ mi lè káfàrọ̀ ara mi mo tún lọ fún ọ wá sórí ẹ̀rí sọ pẹ̀lú báyìí sábàfẹ́ kí làgbẹ́ tó wà nù hadith àkọ́kọ́ dẹ́dẹ́ ni ó sì pé nǹkan tó bá pàtàkì ni ká gbé síwájú náà àlámọ̀rí náà àlámọ̀rí bí ti ń lọ nìyẹn kí ṣe pé èèyàn ò lè béèrè àlàyé ẹ̀jẹ̀ fọ̀n ìyẹn lè béèrè ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ wọn ò tó apéyàn lásán àwọn ẹni táwọn sọ̀tọ́ láti sọ pé húmọ̀ ọ̀rọ̀ ìhànà já ìdúnìyà tó wí bẹ́ẹ̀ ń pa wọn ni wọ́n pa ọ̀wá lè wádìí ń pa ilé nìkẹ́ ẹ̀sì ẹ̀ka àdéhùn fún mi tó sọ ń pa àwọn méjèèjì ọ̀rọ̀ yóò dìye ìwọ̀n tí ọ̀wá rí béèrè ń tiẹ̀ òun ni ẹ̀jẹ̀ ẹ̀fọn wọ́n ní kò sí pé kì í ṣe pé àfa àwọn wọn rọ́bìṣẹ́ nìyẹn pé kò ní làákàyè kọ̀ ọmọ ohun tí ń sọ ṣùgbọ́n wọ́n fẹ́ sọ fún wa ni pé nǹkan tó bá tó bá pàtàkì tó kẹfà nínú àlámọ̀rí ẹ̀sìn wọn kọ́kọ́ fẹ́ ká gbé wájú náà pẹ̀lú àtakò tí Ibn Umar tó sàtakò rẹ̀ fún níbèrè tọ́wọ́ láti Iraq tí ń béèrè ẹ̀jẹ̀ bàwọ́dọ̀ ẹ̀jẹ̀ fọ́n àwọn ará Iraq dẹ̀ níyì wọ́n ṣàṣejù gbà láṣejù tó tóbi pẹ̀lú pé wọ́n lọ pa Hussein ọmọ Ali wọ́n dẹ̀ pa nípa àbòsí wọ́n pa nípa sọ̀kẹ́yánà ìtayẹnu àlàfo. ọ̀wá lè wádìí eléyìí ọ̀wá ń béèrè ẹ̀jẹ̀ ẹ̀fọn ẹ̀ ọ̀fẹ́ lómi máa ń ṣe bẹ́ẹ̀ lásìkò yìí o irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ irú ohun tí àfa súnlẹ̀ ló lò ó ẹ̀ ọ̀gbẹ́ ọba ànẹ́bì kan ọba dẹ̀ sọ wípé sọ fún mi ń pa igbó kí lọ palẹ̀ ìyẹn ń kọ́ ó ọ lè bí ìwọ òpé ìwọ yìí ìwọ yìí báyìí ọba adé kò o sẹ̀sìn o o lápẹẹrẹ ẹni ọdẹ àgbọ̀n tí wọ́n tó kò tó lẹ̀ kò mójútó yàwó ẹ̀ ẹ́ ẹ̀ ń ọba adé máa ń béèrè pé ẹ́ ẹ́ <laughs>

ǹjẹ́ òun àlọ́ àlá ṣe ń béèrè o wọn kọ́ wá ṣe ah màmá bò lẹ́ ṣe máa ń sọ̀rọ̀ ara yẹn náà wọn ah yẹn bá ń gbà mo bá sì bomi mo bá pò sẹ́nu sùkò yìí sì gbé mi ṣé ìkan ti máa ń sọ̀rọ̀ ara ya abẹ́ ti gẹ̀ẹ́sì ọ̀ àkọ́kọ́ kọ́ lélẹ̀ yẹn rẹ ọ̀ wá sẹ́wọ̀n a máa gbé lọ lẹ́yọ̀kọ̀ kan títí tí kìíní yóò fi parí wọ́n ní tùmọ̀ ohun tó wà ń bẹ̀ yẹn kéde pa tọrọ ọrùn burúkú ni wọn máa jáde mẹ ṣùgbọ́n nǹkan tá a fáwọn abdullahi bin maru fi sọ̀rọ̀ sẹ́ni ẹni pé a ah, ah, ó di di ọmọ anabi sallallahu alaihi wasallam wọn pa anabi dẹ pé lóhun òun láyé wọn pa yẹn ó wà lè béèrè pé sáradìsì kan nípa yẹn ó béèrè àwa ń béèrè ẹ̀jẹ̀ fún ṣéun tọ́kẹ́ nìyẹn ẹ ò bí kí sòro ńláńlá kí wọ́n ti wà ṣùgbọ́n má wàá gbé e sípò àwọn ẹni tí wọ́n sọ̀sọ́ kú sọ wọ́n ń bá àwọn ọmọ ìyájà nífẹ̀ẹ́ lẹ́sìn o. à ń sọ̀rọ̀ ọ̀rùngbọ̀n à ń sọ̀rọ̀ ọ̀rùngbọ̀n o wọ́n máa ọjà ní Afghanistan á sọ̀rọ̀ ọ̀run gbọ́n sokoto tọ́rọ̀rin lẹ̀ yìí pé àwọn sọ̀hábà wọ́n padà ń gbọ́ táwọn afáàsọ padà tó gbádùn tí wọ́n sì wí ní ogun pẹ̀lú pákó tó tọ́ wọ́n jẹ pákó pé súnà ìwé làá sí ganan wọ́n máa rí pé pákó pé súnà ìwé làá tó yẹ ká ti wí ní ogun yìí látìgbà yìí wọ́n ti gbá pákó mú nìyẹn àwa sọ̀rọ̀ pákó wa ní wọ́n bá àwọn ọmọ ìyájà Afghanistan bẹ́ẹ̀ tá a bá jẹ pákó bọ́yá táwọn sábẹ́ lọ gbé pákó bọ́nú gbe jèlò pé mo táwọn rẹ́ sí ni báwọn àwọn òpá àwọn ọ̀jẹ́ pákó yìí wọ́n bá dẹ̀ mú wọn gbé bọ́nú báyìí táwọn sì yẹn ti túká ní ẹgbẹ́ wọ́n láyé pé àwọn mùsùlùmí yìí ti ya ló kù ìwọ́n wá sí pé nǹkan máa fà òun lọ̀rọ̀ ajẹpákò ajẹpákò ó sì máa gbénu rúrù káàkiri. nǹkan wà nù hadithi pé pákó tá a bá jẹ ajẹkẹ́nu mọ́ á tún ọlọ́run síbi nu ọlọ́run ìwọ́ wà wá ni. bá nǹkan ní ọ̀rọ̀ àfa tọ́wá ni à ládùúrú tọ́wá lẹ̀ lónìí gan àdúró tó wà nílẹ̀ yìí wọ́n á lọ béèrè pé ọ̀rọ̀ rúgbọ̀n lọ́sọ̀ kó tó ẹ́ yà ń jẹ́ àwọn mùsùlùmí lórílẹ̀ ayé àwọn tó fi kú hèèhè ní mọ́sárì pé yà ń jẹ́ mùsùlùmí ọ̀lọ́mọ̀ọ́bọ̀ ọ̀gbọ́ròyìn pé bá kà ọ̀yẹ́ kan máa bà àwọn oníròyìn kò sí ọdún yìí láti 1940 kìíní kan tó ti bẹ̀rẹ̀ wàhálà wọ́n bọ̀ bẹ̀rẹ̀ sọ́rí ṣe ẹ̀hún tó padà kẹ́yìn ẹ̀ àfàtáyà bí kílé kọ rẹ̀ ẹ́ ẹ̀nà aláfàtáyà tó padà wà ń bẹ̀ ń sí ni sísè ẹ̀ padà bọ́ bẹ̀ ń tiẹ̀ yẹyẹyẹyẹ bọ́yẹ wọn tí ó kú sí lòun wà ń jẹ yẹn ẹnìkan bá ná ọtọ́ bá ní ìwánu kan lòun á gé kayan dànù ni ìyá ń jẹ àwọn ọmọ ìyá ṣé ìyá ti wá gbọ́nù báyìí látẹ̀rẹ̀ jẹ ó lè jẹ́ súnà yẹn tá a bá ti padà bẹ̀ gan-an nìdẹ̀kùn máa fi dé fún wa ń dá lérò kó jogun yẹn ó lè padà dìdẹ̀kùn. ẹ̀rí pọ́ wà nínú hadithi kan hadithi hadithi alẹ́yìnà tó ọlọ́run sọ pé ìdá tabaya'tum bil'ayna tọ́ba ti di wípé ẹ̀ ń ṣòwò ìyẹn fẹ́ yáwó lọ́wọ́ rẹ̀ ọ̀fẹ́ ṣe o tún wáá di òkúta kúnú ẹrù rẹ. òun ni àlẹ ẹ̀yìn ọgbà twenty lọ́wọ́ rẹ ọkọ thirty lẹ torí pé kò lówó lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ò dìye ọgbà twenty lọ́wọ́ ọkọ thirty lẹ torí pé kò lówó lọ́wọ́ kò lásọ nìyẹn òjíṣẹ́ Ọlọ́run pé mo ṣe nìyẹn ẹ wá pa jihadi ọlọ́run sì máa ní kọ́ta borí yín yẹpẹrẹ wa jẹ ti yẹpẹrẹ yín ò ní kú àtẹ A ọ̀dín àti gbogbo òpáyín kékeré tí ń ṣẹlẹ̀ má dáwọn ẹni tí ọ bá sọ pé bá ọmọ ń ṣe kinní kan àwọn ọmọ yàrá ní bá kó hánu yẹn fi padà gbàdúrà wa. tọ́ba ti jẹ́ sìn yín náà ni tẹ́ẹ̀fì padà sínú ẹ̀sìn yín tẹ́ẹ̀fì sẹ́rí pé kí ló bọ́ fún wa náà padà. ẹ̀kọ́ pé yẹn máa ń bá yẹn nǹkan bá ṣe fún yẹn ń dẹ̀ra ọlọ́run ní sọ pé òun ò ṣe mọ́ táwa fi chẹ́ǹjì sí di. ẹ̀rí fọwọ́ àánú ayé àfẹ́ iná lọ́wọ́ aláyọ̀ká yorò mọ́ bí àti bí ánfùsì. ọlọ́run ní sí ń bẹ lára padà táwọn ní fi yí padà sí àìda ọlọ́run àná ọ̀dà kí ìyẹn ya ka ká oju wò jù kásẹ̀tì yẹn ń pípé tọ́ba ọdún ajá pípé sọ̀rọ̀ lọ wà láì amina ọla subhanahu wa ta'ala oni ọjà wọn ní ká sọ̀rọ̀ gbogbo láti gbìyànjú yìí gbogbo súnà gbogbo láti gbìyànjú ti fún alágbára yìí àárín nǹkan tá a sí nǹkan yìí ọba kú ó jáde wa sọ nípa bẹ́ẹ̀ kò sí ohun tí hadith yìí ń tọ́ka sí fún wa èrè pé èèyàn lè béèrè ìdájọ́ ẹ̀fọn ẹ̀jẹ̀ ẹ̀fọn ìyẹn lè béèrè ìbáwọn yẹn ń bí anábì léèrè sọ sọlá wípé ẹ̀jẹ̀ haidi tó bá dà sínú aṣọ bò láṣẹ ṣe mọ́ bò láṣẹ ṣe ẹ̀jẹ̀ adáhùn ẹ̀jẹ̀ tóbìnrin fi ń ṣàlejò tó dà síbi aṣọ díẹ̀ bò láṣẹ ṣe ẹ́ àkójọ àṣìṣe kí á sì fọwọ́ so lè wádìí nǹkan bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n nǹkan tó fà á ni pé nǹkan ń bẹ tó pàtàkì tó yẹ kó béèrè ò béèrè wọ́n ní bákan náà nínú àgbáyé tá iraki wọ́n ọ. àti pé àìmọ̀kan sì borí wọn gan àìlè fún ara hijaz ló fi jásí pọ́lọ́ àwọn àfa máa ah! ni ò tí ì rárá. wọ́n ní tún jẹ́ tọ́ka ilẹ̀ ajáfa àìlèlè Iraq wípé àwọn ará Iraq wọ́n ọ àti pé ìmọ̀kẹ́ndẹ̀ borí wọn tàbá ní káwọn sáwọn ará Hijaz tẹ́lẹ̀ pé kò sí lára àwọn ará Hijaz náà o ṣùgbọ́n títí ará Iraki lágbára lórí ẹ àwọn àfàwà Hijaz náà ni wọ́n sábà máa ń wà lókè lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀rọ̀ yóò yé ẹ̀kọ́ ọmọbìnrin là níbi abẹ́ẹ̀kọ́ abẹ́ẹ́dìgbàgbé wọ́n lélẹ́yìn náà tún jẹ́ tọ́ka rẹ̀ ẹni yìí ló sì fi aago yìí hàn ìṣẹ̀lẹ̀ ńlá lálálàlà báyìí ó ṣẹlẹ̀ ó fi ẹ̀kú dédé àsìkò gbà yẹn yẹn. ọ̀ wá béèrè eléyẹn. kí àdìsí wo ni káàtì ẹ̀ mọ orí ewu tó wà nù nǹkan báyìí omi ìtọ́ bá tún kúrò àwọn tàbí ká má tún ṣekú pa wọn. jẹjẹ ẹfọn ni ọwọ àbẹrẹ mọlágọd ìkẹta òun ni wípé ẹ rí i pé fòsẹ́nì nìkan ni wọ́n dá kọ́ nítorí pé ipò rẹ̀ tóbi lọ́dà mùsùlùmá àwọn méjèèjì wọn nípò ṣùgbọ́n ti Hussein tún lágbára gan. ẹja ka eléyìí ti káwá dó. حدثنا أبو الوليد قال حدثنا شعبة. ẹ wí nǹkan ó ní báàbò hamlu sàbíyì alàlàáfì kí ẹ gbé ọmọ sí jìkà. حدثنا أبو الوليد قال حدثنا شعبة عن أبي بن ثابت قال سمعت البراء يقول رأيت النبي صلى الله عليه وسلم والحسن صلوات الله عليه على عاتقه وهو يقول اللهم إني أحبه فأحبه ẹ wo àwọn àfáwà yìí ọlọ́run kọ́ bá ní kẹ́ ìmọ̀ ń Bukhari rahima kùnà. torí hadith táwọn àfáà kó jọ ọbẹ̀ lágbára jẹun ti ń kọ tíra ń kọ èdè lábánú tíra lọ. gba ọgbọ́n tọ́ba ló kò jọ o lè yí ọ lọ́wọ́ tó ní rí kó jọ. níjọ tí wọ́n gẹ́ẹ̀tì òun ni bòlógùn mọ́rọ́ ni. tọ́ba wí ọ̀rọ̀ kan tó dínkù níwájú àti tẹ̀lé ó jẹ́ ó pé níbo ni ti rí lè tó wá tó wá wí yẹn ní ọ̀tẹ̀lẹ̀ ó rí i pé àdéhùn dáa kàtẹ́yìn kẹ́kẹ́ ó ti máa mọ́mù bùkọ́rí bá tún wá dìísì wa sọ́rí àwọn àfáàwọ̀ yìí sẹ́ni tó lè máa tàbùkù wọn. ẹ̀rí pé lọ́pọ̀ ọgbà mo máa ń sọ pé sọ́wọ́mọlẹ̀ ọ̀làmá ì mọ̀tìmọ̀ọ́mà gẹ́gẹ́ bí àfáàwọ̀ ibùdó àtàkì rahimahullah bí wọ́n ti máa ń sọ. ìwọ ọ̀fà nkankan àwọn àfáà wọ́n ti tí máa ń pààyàn mọ́ńsámọ̀ ha mọ̀rídọ̀ ẹni ọba gbóòórùn rẹ̀ àmọ́dé ó débà ọmọ ní àkàlà àmọ́ta ẹni ọba ní kó kúkú jẹ́gẹ́ akúkú gbóná ìṣesí ọlọ́run ọba sùhánà wọ̀tàlá ni wípé àbùkù tó ṣe pé àpọ́nlé òní kẹ́yìn rẹ̀ yóò jẹ́ ti sẹ́ni ìjòwù tí bá ń kábùkù báwọn afa pápá jùlọ àwọn afa àtúndà orí bẹ́ẹ̀ sẹ́nu ẹ̀ oye sẹni o lè dájọ́ kankan ní àgbà kan náà àwọn fẹrẹ wà wọn lọọ mú un ní wọn láta bin hakami lẹni tóòdọ òkú mọta èyí sẹni ó ní mú dájọ́ wá sáà gbà dájọ́ ẹ ọmọ kankan olódò ni ẹ. bàbá kan gbà wà níbi tá fẹ́ wà ní lọ sórí tẹ́lá wọn wá ní ẹ báwọn láyé ni wọn lá báyé láyé dàgbà nípa ọ̀rọ̀ ayé. Aba ń parí ìjà bí n sì ṣùgbọ́n pa ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́nu bẹ̀ ni. gbogbo ẹ̀ làwọn ti kọ́ nínú fáwọn ní ifá ọ̀rọ̀ fálẹ̀ yìí tá à sọ yìí. àwọn ìyá kan bínú jọ kàrá yìí àwọn kìíní kan àwọn lọ ìgbà tẹ́ mọ̀ wípé ẹni yẹn jẹ́ ìkílẹ̀ kí sí ya ọyẹ wa màá lọ yẹn àwọn ń wọn ni. má àwọn àfa o wọn bá bá àfa àwọn bá mi kẹ́ wọn o ní sẹ́ni ilé ẹ̀sẹ̀ ni ẹ̀tẹ́. kódà wọn ní bí ojú akátá bójú akátá bá léwó sẹ́nu àdẹ́lẹ́ ẹ̀kọ́ ti gbọ́ kìí èsì wọ àwọn àfẹ́ ìgbé ara wọn ni wọ́n bá àfa àwí tó sì sọ àbó sì sì kì í sì wọ ẹ àníká pé n ṣàkíyèsí pẹ̀lú ẹ wọ ẹ àrígbé ẹ mistake tẹ̀sí yẹn àárín tuntun ní ìwọ ní ìwọ ọmọ kẹ̀kẹ́ ò dáhùn àlìkà ò lè ò lè wọn láyà àwọn àbá yìí ti ṣiṣẹ́ ọlọ́nkọ́ bá ní kẹ́ mọ́ ń Bukhari ìgbà tí wọn kọ́kọ́ gbọ́rọ̀ Hussein ọmọ kọ́kọ́ gba ṣé Hussein nìkan lọ́wọ́ ajásípásá ni ọ̀lọ́lá nígbà wọn bá tó fàdí sí ní ìtẹ́lẹ̀ o afárá ní Abul Walid ọ sọ fún wa yìí pé hadasa ní ṣọ́nba ṣọ́nba sọ fún wa yìí pọ́wọ́ alátọ̀dọ̀ Adi ibn Thabit onímọ̀gbọ́ àlùbárà ibn Azib rọ́jì aláwọ̀tà lánàá tí ń sọ wípé mórí àníkùsọ́lá àti Hasan tó gbé séjì ká rẹ̀ báyìí ẹnì kan tó ọlọ́wọ́ agbe títí ká rẹ̀ wà húwa yahoo ó dẹ̀ sọ wípé aláhùnmá ẹnì ọ̀hìnbó ìwọ ọlọ́run èmi dẹ̀ ń nífẹ̀ẹ́ ọmọ yìí fa àhìbà ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ onígbélé ìtún lágbára pé okó wà ní kíni ọ àlá àtìkì ìṣẹ́rí sallallahu alaihi wasallam yìí ká tó níyìn yẹn ìjìká dáadáa tó ga tó gba yìí dáadáa yẹn ó gbé síbẹ̀ ó di méní ìkejì tó aládùn ànílá tó tó gbúlù yẹn. kílélẹ́yìn náà ń tọ́ka sí ń tọ́ka sí ọlá fi ń bẹ fún fáwọn Hasan. wọ́n ní dábàá wo àgbẹ̀yìn dábàá náà hadith yà á máa rí bẹ́ẹ̀ mo látàfà tó sibiyani wọ rahmati wọ rahmati fihi. ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ láwọn ọmọdé kéèyàn máa ṣìkẹ́ wọn kó máa ṣàánú wọn ẹ̀rí. ìkejì wọn ni tọ́hárọ̀ tòrótòrò bá ti wájú sí sọ́bí. wọn ni bí ojú ọmọ ńkọ́ máa ń ṣe kí ni o ìmá mọ́ èèyàn gbé mọ́ra. ìkẹta nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìṣẹ́ lójú kò àlà àfọ́bẹ̀lẹ̀ alhassan bin ali ẹ́ ipe káwa náà nífẹ̀ẹ́ bá nìkan sálámbó ṣe nífẹ̀ẹ́ dání o ó ṣe nífẹ̀ẹ́ hassan àti pé àdéhùn yìí tún sọ láti ń bẹ fún un níbi ìlà àjò lé ní ṣáàlá a tún máa tẹ̀síwájú nígbà tó bá ti rí jọ́mẹ́jọ hádà ọ̀sọ́lọ́lọ́ ọ̀sọ́lọ́ Sáà, ṣé o gbé tá a lé? Wọ́n á fún. Thank you. ẹlẹ́gbẹ́ lọ ẹlẹ́gbẹ́ tó wá wá

ó ọlọ́pàá jù. àwọn èèyàn ń lò lẹ́wọ́ wọ́n sì lẹ́wọ́ ọ̀tọ̀. wọ́n lè bẹ̀rẹ̀ sí bísẹ́ẹ̀sì wọ́n wá ra ọjà yóò sì ra ọjà yẹn yóò sì pa owó yóò wá lọ ẹgbẹ́ owó yẹn lọ́nà ọ̀gbìn ọjà nípò mi kò sì dá owó yẹn padà fẹ́ni tó ra ọjà lọ́wọ́ rẹ̀ dáadáa ọmọ yẹn tó yẹn wá pọ̀ yẹn àwọn yẹn méjì kan bẹ lọ́dọ̀ pé ẹnì kẹ́kẹ́ ti sọ fún mi àbá fẹ́ẹ́ di mi fẹ́ẹ́ ní sábà ń sọ sọ fún ọjọ́ kẹta àjọ sọ̀rọ̀ lórí ìyá owó àwọn sọ̀rọ̀ débẹ̀ nígbà yẹn fẹ́ǹsì tèmi òkè tí wàá fi ọ̀rọ̀ àti ẹni tó bá ti fẹ́ǹbẹ̀ tó bá jẹ́ ńbẹ̀ àwọn sọ̀rọ̀ yíyá owó wọ́n ní àwọn lọ́jà tó ń gbìyà lórí owó tó ń rọ ọ̀sán nígbà tí ó ní ìlú ẹ̀ nígbà yẹn tó ẹnì kejì mọ gbọ́ yẹn ni òun òun ò ní yá lọ́jà tó ń tẹ̀lé ó mọ́ tó bá wájú òun bá ní ìṣẹ̀wọ́ yàtọ̀ rẹ̀ ìwọ́n kò ti di pé ninety percent ọ̀pọ̀rọ̀. wọ́n yé dá padà àyà máa sàn ni wọ́n. ẹ̀rí alákọ̀ọ́kọ́ nípa. olóhùn ọkọ̀ mọ̀ ọ́n wàláyé sọkúsọ ní sọ. a yìí pé bóun ti lóun fẹ́ pọ̀ mọ́ òun ni wọ́n ti pààyẹ́. ńbọ lòun ti máa wá obìnrin tó pé lè fa bí wáyé ó lè re lòun jẹ́ bí ń ṣe ń rẹ̀ yá bí kò yé ni kéèyàn ṣàlàyé fún dáadáa kọ́ gbèrò orí burúkú kó gbé kalẹ̀ kó wá àwọn ọ̀nà orí mi tó lè gbà wá ó tọmọ yẹn dáadáa bá tọ́ dáadáa tó súnmọ́ ni kó ṣe pé dáadáa náà wà lù máa fi àìmọ̀kẹ́ ló ń dà láàmú ká kọ́ nímọ̀ tọ́ba ajá lágídí lórí ẹ̀. ẹ wá rẹ lẹ́ẹ̀kejì náà náà òun náà ni mo fẹ́. ọkùnrin tí adélẹ́kẹ̀ rẹ̀ ò gbé ọ̀nàwọ̀ yẹn rẹ̀ pẹ̀tẹ̀ lẹ́sẹ̀ sí i. bọ̀ èdè tí wọ́n wà bá òun gbé wọ́n máa ń ọkọ̀ síra wọn náà. ṣé ọkùnrin lọ́la rẹ̀ ní situation ó lè fẹ́ ẹgbẹ́ mi ààrẹ látàkì ìgbẹ́ máa àbẹ́ẹ̀ ni àwọn tó bá láìkí obìnrin yẹn máa ń fẹ́ ń ṣẹlẹ̀ wà láìkò mu. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́sì rán ni wọ́n pa tẹ́rí nípa nínà fóúnjẹ bá ti wà lé wàláhì àwọn obìnrin máa ń ṣe fẹ́ ti wíyàn mo fi ọlọ́run búra lórí ẹ̀ ẹ wo ní rọmọdán. àwọn tó fún wa ń sàrà ọlọ́run kọ́ bá ti sàánú sí wọn náà ọlọ́run máa jẹ owó owó tì báyìí pé tó oúnjẹ ní àwọn wa pé ètò tá a máa ń ṣe ni ó yóò tún pé pérépéré wàláyà àwọn òbí máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa àà ìwọ náà wàá jọ ọkùnrin lápẹẹrẹ nísìnyí bóyá tó two thousand ló ń ṣe tẹ́lẹ̀ lápẹẹrẹ ni o àmọ́jọ́ tó fi sí ìwọ lọ́mọ o lápò ààrẹ bọ́lọ́hún ti kẹ́ ọ tó ní ọmọ o wọ́n wá sọ pé oúnjẹ ti wà lẹ̀ ó di one thousand. ọba àwọn ará àtàkìtì kọ́ máa rìn jíǹdo ó dúró lórí sáǹdì ẹ̀ tó sì dá lójú náà pé kíní ilé ètò. Ẹ́ <laughs> ayọ́ àjọ nìyẹn o tọ́lọ́ bẹ́ẹ̀ ọba àjọ yẹn wọ́n dẹ̀ ti máa kó nira lọ́kọ̀ lórí ẹgbẹ́ nínú agbára tọkùnrin lè lọ kánú ẹ̀ nìyẹn tí ó yẹ bí mọ nílẹ̀ náà àbá àlọ́ bá sí gbà ní wọ́n ọkọ ní tọrọ kọ sẹ́yìn gbọ́dọ̀ wà lọ́dọ̀ rẹ̀ so kò sì irú ibẹ̀ yẹn lo agbára ọkọ ṣùgbọ́n èyàn ọ̀pá yẹn ọlọ́run pẹ̀lú pé èyàn mọ̀ pé nǹkan yẹn sì máa máa tó pẹ̀lú oúnjẹ tó wà lé ẹ ẹ bẹ́ẹ̀ ni náà oúnjẹ wà oúnjẹ máa oúnjẹ máa ń òun máa fẹ́ máa gba owó òye ajá lẹ́yìn rẹ̀ wọ́n á pé ó ti ṣe kó má wù ú jẹ́ wọ́n. ẹ eléyìí àwọn ti ní kọ̀ǹdíṣàn bóyá ó fẹ́ ra kù tàà bá ti fẹ́ ra kù ló máa ń ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ lọ́pọ̀ gbà tó ti yé ń sìn wọ́n máa fẹ́ ra kù wọ́n máa ń ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ lọ́pọ̀ gbà tí ò bá dẹ̀ fẹ́ ra kù àdámọ̀ ẹlòmíì bẹ irú ìyá tó bí èmi bó ti máa ń ṣẹlẹ̀ sí nìyẹn èdè fífẹ́ ra kù tọ́ba ti ṣe ń jẹ tẹ́ báyìí ọ̀tẹ́rù tí ọba yín jẹ ń bẹ̀ wọ́n irúfẹ́ ni kí yẹn sírò oúnjẹ rẹ̀ ó sì dáná ẹ̀sìn wa fún wa kí yẹn má sàbòsí fún kí yẹn sírò oúnjẹ rẹ̀ fún dáadáa mọ ọba nìyẹn ti yé ẹ wá ẹ ó sì má sàbòsí kọ́ má bùlé ẹ wá rí béèrè tí wọn dá sí ìlú béèrè à ọgbọ́dọ̀ torí ipò fẹ́ sìn ìyàwó kọ́ sẹ́lọ́hún o ìgbìmọ̀ lónìí láti ní a máa ná fún wọn ọwọ́ àlọ́ wọ ọkọ ọlọ́kọ à ìmúdọ́lọ́ ń bá sọ fún ọkùnrin má ti wà ní sátò sọ̀láàkì yẹn náà lèyìn ń fẹ́ lọ sáàtì mí ń sáàtì dígbà láyé yẹn bó wé ikú bá ṣe mọ ní débi bọ́jú ni o. ẹni tó ṣe pé kò lágbá má bá wọn tu wò kò lágbára ju kó fúyàwó ju one fifty lọ àwọn ọ̀sán fún gbókéré tó ní lágbára nìyẹn ó sì bẹ́ẹ̀ tábẹ́tà lẹ̀ pé ń lágbára jù bẹ́ẹ̀ lọ nísìnyí sẹ́yìn ah, ọba ti wí mi lókun ó súnmọ́ kó má nẹ́yìn. ẹ ó súnmọ́ kò lágbára tí ọba wa fún rárá ń gbọ́ kò lágbára jù bẹ́ẹ̀ lọ náà ó wọra rẹ̀ kó wò jù bẹ́ẹ̀ lọ kó dẹ̀ gba àgbà bẹ́ẹ̀ kó sì máa bẹ̀ lọ́hùn pé kọ́lọ́hùn tún pèsè. a lè ní kó sáré kú bóyá sọ níhun bóyá ó ń gbálẹ̀ ni bóyá ó ń dáko ni ó sì ní táìmù tó kó máa jáde tó ìwọ̀n ọba ohun tó gẹ̀ẹ́sì ni wọn ò ní lèyìn ń fèkì lọ́lọ́run wí ṣùgbọ́n wọn fi tìyẹn kọ́ máa wà tuntun yẹn lẹ́sẹ̀ àbẹ́ ti gẹ̀ẹ́sì ẹlòmíì dẹ̀ nípa tí ń sọ̀rọ̀ one fifty yẹn ó lè jẹun tóun lágbà òun lè fún mi ní three hundred naira èdè ẹlòmíì lè fún ní three thousand bẹ́ẹ̀ lómi ṣe ń ṣe ń tiẹ̀ ní ni ó tí ọkàn máa bù fún ọ bọ́lọ́run ti fún mi ọmọ pé fi ń dájọ́ ó sì mọ̀ máa fi dà àbẹ́ ti gẹ̀ẹ́sì sèyìn ọlẹ ti bọyẹ nu rẹ ti fẹ bákan bákan báyà gbèsè ayé ìgbàládùn lobìnrin ń lò náà lọkọ náà ń lò á gbọ́dọ̀ kọmpíà kóbìnrin kó dẹ fáyọ Ọlọ́run kódà tó bá ti sọyàwó ẹ ipò lọ sàbẹ̀wò obìnrin kan ló dé nítorí pé ẹ àbúmọfẹ rí yín ni ẹ nípa ọ̀rọ̀ owó oúnjẹ yẹn ọ̀rẹ́ kẹ bá ń fi kíní kù orí àwọn nǹkan tí àwọn àfáà mi náà tí wọn fáwọn ìyàwó wọn. ọ̀ọ́ ṣe bí ìfọgbọ́n ó ní sùúrù má sọ ọ́ dìbínú o ọba di alágídí tálákà ọba ti wá parí ọ̀rọ̀ yẹn yóò ti pẹ́ o lè jó tó bí ọ̀la gan ẹ fèsì sọ̀rọ̀ ni èsì ọ̀padà wá ìbéèrè tí yẹn ọ̀padà kọ́kọ́ béèrè ni pé nbọlẹ sọ fún lóyún ìlú yẹn ní ní àná nbọlẹ tiẹ̀ lè dágbére fún mi bẹ́ẹ̀ lọ náà ọ̀dọ̀ ó mú lágbájá yẹn ìjọba bá tún fi lọ́ọ́yà ẹ̀yìn ní ọ̀sá yẹn sọ́dọ̀ ó mú lágbájá kò sáyè ọ̀rọ̀ àwọn obìnrin míì bẹ́ẹ̀ pé wọ́n ń kọ́ àwọn obìnrin lójú ro sáwọn ọ̀pọ̀ wọn kí yẹn bá ti lágbára ni kí yẹn ná abá ti ń bẹ lọ́hùn ẹnìkan ọlọ́kọ̀ òun gbé láti one fifty nígbà yóò di two fifty. ó ń dábọ̀ nìyẹn náà ó máa di three hundred. irú ohun tá a fẹ́ fáwọn ọkùnrin nìyẹn tó bá ṣe kájí kó mọ̀ pé nǹkan yẹn ti yọ díẹ̀ o tó bá tún ṣe ká tún rí sí ẹ̀ sóde ẹjọ́ ó fi gẹ́ẹ̀tì pé alihamudulilayi kìíní yìí ń dábọ̀ obìnrin kan ló ń sọ fún ara rẹ̀ wípé tẹ̀tẹ̀lẹ̀ one fifty ni ṣùgbọ́n báyìí ó ti di two fifty ní alihamudulilayi ó ń dábọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn tó ti ń kílẹ̀ bẹ́ẹ̀ káwọn sáré kú nítorí ìyàwó káwọn kò sànú wa. nà ẹ̀hẹ́ ọ̀rọ̀ yíyáwó wà láyé ya bẹ̀rọ ìṣẹ̀lẹ̀ yẹn ń ṣẹlẹ̀ o débi ipa àmọ́ bá a ti máa ń lọ gbàfẹ́ ọmọ ìyá mọ́ lọ́dọ̀ ọmọ ìyá báyìí o tàbá ti yáwó ẹja máa sán ẹja máa sán ká lè nífẹ̀ẹ́ ara wa kọ́ má ti pa máa ti wá àti akọ fúnra wa ibi ọmọ ìyá rẹ ni ẹja àwọn ọmọ ìyá ni wọn máa ṣe dáadáa kọ́lọ́wọ́n ọba àlejò alákọ̀ọ́sà tún ṣe wa ádẹ́mà gbàgbé pé tá a bá fi gbèsè sẹ́rùn kú ẹ èèyàn ní rí kẹ ọlọ́run kò ní ráforíjẹ ọlọ́run tọ́ba jẹ́ nìkẹ́ kò ní rí kẹ ọ tí wọ́n á fi sẹ́ gbèsè fún ẹ̀dáfẹ́ ẹ̀já máa sẹ́ ọ kásàtúnṣe léèyàn kò dáa rárá náà ọ̀yà náà. ọlọ́run ọgbà ẹ ti gbàgbé àyà ìparí bá kọ̀rọ̀ ni rabbana la tu'akhidhna in nasina akhtana ọlọ́run máa mú wa lọ́wọ́ ipá àgbàgbé ní àbádẹ sí mísíkì tá a fi ṣètàn ó ti yàtọ̀. náà.